láti gbàdúrà báyìí ẹ pé àwọn ènìyàn wọlé. láìdé àwọn tá à ń tipasẹ̀ mi darí àwọn ní ọmọ ọlọ́run. Láńre. Yes sir. Máa gbọ́ o. Láìdé ṣé kí n ṣe àdánwò ráńpẹ́ fún ọ. Inú ten million àti ẹ̀mí mímọ́ èwo ló lè mú? Ẹ̀mí mímọ́ ni o. Ẹ̀mí mímọ́ ló lè mú. Ó ju owó lọ. Wọ́n á dábìrà o, lórí òkú adé. láìdé bó ṣe fẹ́ràn owó tó èyí ni pọ́ fẹ́ràn mímí mọ́jọ owó lọ. ká mọ̀ràn ṣe. Ta ló lè sọ̀rọ̀ ìbílẹ̀? láti tọrọ fúnra rẹ̀ ṣe o. Nǹkan máa ṣe pé olúwa kọ́ lẹ́nà ẹni tó bá ń ṣe lásán ni o. Ọ̀dà mú kan nínú ọ̀rẹ́ àti ẹ̀mẹ́lẹ́mọ́. Oh mímọ́ ẹ̀mí mímọ́ ló tó mú náà. Báwa bẹ Olúwa. Wá darí Oh, oh. lónìí o. first name Emmy Nikki God bless you Balógun Adéníyì God bless you Matthew Adéyanjú God bless you Yemi Adéyẹmọ God bless you Adibode God bless you Vivian you are blessed Lizzie Taiwo God bless you Elizabeth you are blessed Kusi God bless you Segun Milade God bless you ma I welcome everybody Adebimpe you are blessed. Abiodun Lawal. Ah. God bless you. tí a ń bá fún ọ ní tíkẹ́ẹ̀tì kọ́ lọ máa jẹun ní Mr Beast ní gbogbo ọjọ́ ayé ẹ̀ àti ẹ̀mí mímọ́ èwo ló lè mú láàárọ̀ yìí kò sí tá a lè fi wé. ọlọ́run jẹ̀dá dá sọ̀rọ̀ mi God bless you ṣeun kẹ́ni God bless you. oore ni fẹ́ God bless you. ó kú ọlá you are blessed I welcome everybody. Màmá Odúọlá God bless you. Ọ̀rẹ́ wa ọ̀run. Arẹwà ayé rẹ̀ ó dìde o. Olúfúnmiláyọ̀ God bless you. Olúwa God bless you. Ìbùkún Ọládìpúpọ̀ God bless you. Victoria Tàlàbí God bless you. Ẹ̀mí mímọ́ rẹ̀ sọ̀kalẹ̀ masa dali akava dali makava. àwa yóò fẹ́ràn mi ṣàfẹ́ rẹ̀. là ń mú àtìlẹ́yìn rẹ̀ mú ìwọ yóò wà láàrin àwa tóbi sọ̀rọ̀ lórúkọ rẹ̀. ẹni ìtàn God bless you ayé ni ó dìde victorious Victor Sunday God bless you sir. Ọlẹ́yinká Ayọ̀délé you are blessed. Christina, God bless you. Adiola, God bless you. Anu Oluwapo, God bless you. Ogundade, you are blessed. Olori, Yaimeyi, God bless you. Titi, God bless you. Grace Senior, God bless you. Gopelọla, God bless you. Ninilola, God bless you. Ọlákẹ́mi, God bless you. Ẹ̀dì Ògúnyẹmí, God bless you. Lọ́sùn máa God bless you. Rùmàbẹ́, God bless you. jésù ìwọ là ń lò. jésù ìwọ là ń lò. adìyẹ rẹ mú ìwọ ló wà láàyè wa. Oh, good job, àgbàlá tí àwa ń wá láti mọ̀ o. àbí kí ló ń wá báyìí. bàbá orúkọ rẹ̀ ní ìgbàlá tí àwa ń wá láti mọ̀ o. iye àlàáfíà ló mọ̀ rẹ̀. a ti fẹ́ àìlópin alágbára. Victor Sunday Gómez. Ah. ìwọ là ń wọ̀ ọ́. sọ̀kalẹ̀ wá o ẹ̀mí mi máa gbé mi wọ̀ àdàbà àdàbà mi máa sọ̀kalẹ̀ wá o ẹ̀mí mi máa gbé mi wọ̀. láìdé kó o sì máa kọrin láàárọ̀ yìí lórí ètò ọkọ̀ lálẹ́ àná kọ̀ bàbí ìdìbò. Adaba mi máa sọ̀kalẹ̀ wá o mi máa tẹ̀ mí o. àdàbà àdàbà mi máa sọ̀kalẹ̀ wá o ẹ̀mí mi máa tẹ̀ mí o. àdàbà ah, mi máa sọ̀kalẹ̀ wá o mi máa tẹ̀ mí o. àdàbà mi máa sọ̀kalẹ̀ wá o. kú bá mi mọ̀ ní. bẹ́ẹ̀ ni mí ò torí ilé ìdáná. olórí ẹlẹ́sẹ̀ ni mí ò torí ilé ìdáná. Àgbélébùú ìsàfihàn ìjọba ìrẹ́pàá. Self-confidence. mo kí gbogbo ènìyàn láàárọ̀ yìí. greetings to everyone this morning. láìdé mo tún béèrè lọ́wọ́ rẹ. i'm asking you again. inú ten million. with two ten million. àti ẹ̀mí mímọ́. and always èwo ló lè mú o. which one do you want to choose. ó ju gbogbo wọn lọ. ọ̀dà tíkẹ́ẹ̀tì oúnjẹ. kọ́ ọmọ jẹ́ títí dọ̀jú alẹ́ àti ẹ̀mí mẹ́mọ́mọ́ kan. ẹ má sàdáàlì kàpà I eh. welcome everybody. mo kí ọkùnrin mo kí obìnrin. a ti wà ní ẹ̀mí mímọ́ gbòde. Now the program is Holy Spirit everywhere. Ìdòwú God bless you. Yeah. Adékọ̀yà God bless you. Ẹ pé àwọn ènìyàn wọlé. Ẹ sọ pé ìsọjí orí afẹ́fẹ́ ti bẹ̀rẹ̀. Ẹnikẹ́ni kan sọ fẹ́nìkan. A ti sọ lórí òkè láàárọ̀ ya ti wọ ìlú Ìbàdàn wa. Ẹ̀mí mímọ́ gbòde. O mẹ́ta la ṣiṣẹ́ lé lórí. A máa ṣiṣẹ́ lórí ẹ̀mí mímọ́. A máa ṣiṣẹ́ lórí ohun tí ń gbé àyànmọ́ mi tí mo bá lọ. A dẹ̀ máa ṣiṣẹ́ lórí àánú. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ gbòde. Holy Spirit has taken over. Ẹ̀mí mímọ́ gbòde. Holy Spirit has taken over. Ẹ̀mí mímọ́ gbòde. Holy Spirit has taken over. Kí ń jẹ́ ẹ̀mí mímọ́? What is called Holy Spirit? A tún pẹrẹpẹ rẹ̀. They are going to buttress on it. A sì gbàdúrà láàárọ̀ yìí. I will pray this morning. Torí Ọlọ́run ọ̀dà àdúrà. Because God will answer our prayer. Màmá Adélékè ẹ̀rí àánú gbà. Ìlérí Olúwa ẹ̀rí àánú gbà. mo dúpẹ́ báàkì ń wá ẹ̀ẹ́rì àánú arẹwà ẹ̀ẹ́rì àánú Anthony Doris ẹ máa rí àánú gbà Mati ẹ máa rí Comfort Akínyẹlé ẹ̀ẹ́rì àánú ọ̀gá akọrin sórin wà bí òsórin ká kúrò lórí ẹ̀ ìtọ́ bá ni bórin bá wà ńlẹ̀ kọrin àwọn akọrin rẹ ti dé mo ti àwọn ojú gbọ́ pé èmi náà o. bàbá gbọ́ pé mi. gbọ́ pé mi o. gbọ́ pé mi o. òkú mi kò lè yìn. òkú mi ò lè yìn ọ́. òkú mi ò lè yìn ọ́. òkú mi ò lè yìn ọ́ òkú mi ah. òkú sórí ńlẹ̀ lónìí kò bá nǹkan lọ kò bá lọ́wọ́ mi o kò tó mi sí o kò bá nǹkan lọ́wọ́ mi. ẹni àjọ sànádà wọn ti kú wọ́n ti lọ. bàbá ọdún ọlá orin yín ọ̀wọ́ jìtá lónìí. ẹni àjọsùn ní o ó lè dọ̀la ká má rí wọn. ẹ ah. olúwa ẹ o ẹ are blessed ọ̀gá yín ń kọ́ díẹ̀ díẹ̀. ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ṣe ibi tẹ́ bá dé. àdúgbò o Jésù. ibi tẹ́ mú wa lọ. I just want to say. Bàbá o. bàbá o ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé ẹ ṣé ní gbogbo o bàbá onídùúró mi ẹ ṣé o. Ah. bó bá ṣènìyàn ló dúró ìbá ti padà bó bá ṣènìyàn ló dúró ìbá ti sá lọ bó bá ṣènìyàn ló dúró ìbá ti máa bùgá ó lè dúró mi fẹ́ gbà olúwa. Ah. mo rí oore ọ̀fẹ́ gbà. kékeré kọ́ láàárọ̀ yìí. mo rí oore ọ̀fẹ́ gbà olúwa. mo rí oore ọ̀fẹ́ gbà. ọba dára jù mí ọba lẹ́wà jù mí ọba sunwọ̀n jù mí ogun ayé borí wọn oore ọ̀fẹ́ra ló mú mi sọ ìtẹ́gbẹ́ mi ò lè ṣe. láìdé. mo rí o adá ògo padà fọlọ́run. Ah, orin rẹ̀ ìlágbára láàárọ̀ yìí. fóònù bíi méje nìwọ nìkan lò. wọn ò lè rí kíbọ̀dù pléèsì. màmá ọdún ọlájọ́ ti gbé kíbọ̀dù jùlẹ̀. gbogbo ayé. wọnú ẹ̀mí lọ gbogbo bó ṣe ń kọrin lọ́run ó ti wà nú ẹ̀mí orin mẹ́fà lọ́kọ̀ oògùn tó ń là nínú èsì ọ̀fẹ́ tó fifty five ṣé orin náà ló le tó bá wọn láìdé kọlọ́ngọ́ sànú ẹ̀ àwọn arẹwà tí ń bá kí ẹ gan wọ́n ti fi máìkì lẹ́gbàá wọn rí i pé ohun tó ń lò yìí lé gbogbo àwọn títí ló ti bá kọ́ padà pé àwọn ò bá kí ẹ mọ́ ọlọ́ngbà ọpẹ́ wa. A dá ògo padà. We return ògo. He is the owner of glory olóni ògo torí bó ṣe ń kọ wẹ́rẹ́wẹ́rẹ́ o bó ṣe dọ̀gánù díẹ̀ díẹ̀ ni bó bá yá nìkan máa bọ̀ lùlù sí ọmọ dàbí ìtìrú àmọ́ kọ̀rẹ́ tiẹ̀ nígbà tí ọbẹ̀ pé bí ọdún méje àbọ̀dún mẹ́rin ọmọ wọ studio àbọ̀dún mẹ́rin àbọ̀dún márùn báwo tó bí ọdún méje ó mọ̀ rìkọ́dù kẹsẹ̀tì ó ti di olórin àgbáyé nù ọlọ́ngbà ọpẹ́ wa ìwọ ló pa wá mọ́ o ìwọ ló dá wa sí o ìwọ ni ọlọ́run lẹ́yìn rẹ kò sẹ́lòmí ẹ ń bá rí ọ̀fin ọ máa kàbùkù ẹni bá bá ọjà ọ máa tẹ́ ẹni bá gbógun tì ọ ọ máa ṣẹ̀sín ẹ ń bá nawó ogun sí ọ ọwọ́ rẹ̀ máa gbẹ ọlọ́run ni ọ ó jẹ èèyàn lọ ọlọ́run ni ọ ó jẹ òòṣà lọ ọlọ́run ni ọ ó ju ayé lọ ọlọ́ni ọ́ ó ọ̀run lọ no wonder táyé fi ń bẹ̀rù rẹ ọ̀gájà yé lọ ọ̀gájú èyí lọ àtayé àti èsì abẹ́ àtẹlẹsẹ̀ rẹ ni wọ́n wà no wonder táyé fi ń bẹ̀rù ẹ bàbá mi ìwọ lọ́lọ́run ìwọ ló ń jẹ́ mi ni wọ́n á fi ọjọ́ yè wọ́n á lè rọ̀ ọ́ lóye ìwọ ò ní gbà àwọn ọba ayé nígbà wọn a máa bá tiwọn lọ àwọn ọba ènìyàn nígbà ẹ̀dá ayé nígbà wọn a máa lọ sáà kan wọn a sì jáde láyé ìwọ ò ní dá ayé lọ ti wà adá ayé tó tó wà báyé ò bá tún sí ma ìwọ iná ni ọ̀pàpòdà ọba tó ju bẹbẹ lọ ọba tó dá bẹbẹ ọba tí ń ṣe bẹbẹ ọba tó mọ bẹbẹ ọba tó gbé bẹbẹ ró ọba tó ní bẹ̀bẹ̀ bàbá àwọn bẹ̀bẹ̀ tó ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó bẹ tó ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó dáyé tó mọ ìdí bẹ̀bẹ̀ tó mọ àṣírí bẹ̀bẹ̀ ó lè bi bẹ̀bẹ̀ wó ó lè gbé bẹ̀bẹ̀ nàró ọlọ́run tí ò ṣe é bá fi gbàgbàgà amasa dalima káàbọ̀ àrùbà sálí kàpá bàbá mi gbọ́ pẹ́ wa. Masa dalikapa. bola o la ṣe lè yìn ọ́ gan? Bá a orí wa ìdá. Tí bá ń jó labalábá, kò tó. Toro o ose, ose, ose, o ṣe, o ṣe, láìdé. Bó o ṣe ń mì, ṣé ìwọ ni? Bó o ṣe ń sọ̀rọ̀, ṣé ìwọ ni? Ìwà rẹ̀, ṣé ìwọ ni? Bó o ń jẹ, ṣé ìwọ ni? ṣé ìwọ ni ọ ń lọ ń bọ̀ ṣé ìwọ ni ṣé ìwọ ni ṣé ìwọ ni amasadali kàfà ìmàkúbàrú masadali kàfà ìwọ táyé ní kọ́ jáde pé ò padà òde ó di ọ̀pọ̀lọ́ lójú ẹlẹ́gùsí ẹlẹ́gùsí rẹ̀ yan fanda ọ̀pọ̀lọ́ rẹ̀ yan fanda ẹlẹ́gùsí ò lè yí láta ìwé ẹni ogún ló máa parí tọ́lọ́n ló máa sọ dèèyàn ìwé ẹni ayé làwọn máa pa tọ́lọ́n ló máa rẹ́yìn àwọn tó máa kọ́ fẹ́ pa ọ́ mi àgbàlagbà kì í ṣe mi máa ṣe kì í ṣe àgbà kì í ṣe títóbi mi ló ṣe dá mi sí o bàbá kì í ṣe mi máa ṣe kì í ṣe agbára mi kì í ṣe. lẹ́sẹ̀ dá mi sí o bàbá. Bàbá mi gbọ́pẹ́ wa, máa sádayá kàpálì máa tábọ̀rù bàbá. Ọba áńgẹ́lì àti ènìyàn gbá ìyè wa. Máa kìfá àdáyálé màkàbà. Bàbá ayérayé gbọ́pẹ́ wa. Máa sádàlí kàpá. Oh, Ọba tó ju ogun mi lọ. Ọ̀tá alẹ̀. Wọ́n ní ẹjẹ́ alẹ̀. Ẹjẹ́ abá ẹ jẹ́ àmọ́ ẹ jẹ́ àtẹ ìfẹ́kùfẹ́ wa lọ́rùn wọ́n gbéra lóòótọ́ wọ́n di ẹrù ogun kán jáde nílé wọ́n ta kánópì wọ́n ní kíni wọ́n fẹ́ fi kánópì ṣe wọ́n ní ti pati ni wọ́n ní pati kíni wọ́n ní tẹ̀lẹ́yà mi wọ́n wá ń bọ̀ wọ́n gbéra wọ́n ní màá lé màá mú màá bá wọ́n gbé kẹ̀kẹ́ ogun wọ́n kó ìbọn wọ́n mú ọ̀kọ̀ ọ̀rọ̀ dání ah. èmi ò mú nǹkan dání o wọ́n ń búra múra ṣùgbọ́n nígbà tí wọ́n súnmọ́ mi mo kọrin àbà mi nígbà tí mo kọrin àbà mi ogun ẹ̀yìn jà wọ́n torí mo wí fún wọn pé èmi kọ́ lẹ wá bá o ọba ayérayé lẹ wá bá mo wá ní ọba ayérayé ọba ayérayé ẹ tó bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ ọba ayérayé. bàbá mi gbọ́ pé wọ́n ògo forúkọ rẹ̀ máa sádálì kàpá gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run dáríjì wá tó tó kọ̀ yẹn náà máa orin yín ni mo mọ̀ pé máa jí orin kan débi pé wù àtẹ̀yìn arẹwà sí ọkọ rẹ. ọba ayera ah, gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá nígbà tí álbọ̀mù yín ò tí ì kún ẹ̀ sàmọ̀ wá ọlọ́run dáríjì wá dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá ọlọ́run dáríjì wá àti dé máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ Masada likapa, Ade ibitan máa sá dàlí kàpá adé ibi tá à ń lọ báyìí mo lè so ohun gbogbo nínú Kristi Jésù ẹni tó fi agbára fún mi bí ò bá ti sí agbára kò sí tí mo lè ṣe. there is nothing mm. I can do. mi ò lè gbàgbára. I cannot be empowered. láì gba ẹ̀mí mímọ́. without receiving holy spirit. mi ò lè dá lágbára. I cannot be empowered. láì gba iná. without receiving fire. if I call myself a child of God. tí mo bá gbéra ní ọmọ Ọlọ́run. tí mi ò bá níná nù. I am not fire filled. I'm a bastard. ọmọ àlè ni mí. bẹ́ẹ̀ ni sà. that's how it is sir. ẹni tí ò níná nù. he that have no fire. tó péré lọ́mọ Ọlọ́run. that call himself a child of God. kò qualify. he is not qualified. láti pè lọ́mọ Ọlọ́run. to be called a child of God. ẹni tí ò níná nù. he that doesn't have fire. tó péré lọ́mọ Ọlọ́run. bye. nígbà tó ń bẹ nílé yín tẹ́ ń gbé eégún ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ní máa ń tẹ̀lé eégún yín lẹ́yìn wọ́n á ní eégún ti jáde ẹ jẹ́ á tẹ̀lé bí wọ́n ṣe tẹ̀lé gbogbo àwọn tó tẹ̀lé eégún kọ́ ló dàrú lágbára ẹ̀yin oh, tẹ́ ẹ jí ọmọ léeléegún ìmàsáálí màkàbàrù ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ léeléegún wọ́n máa dira fún yín ẹ máa wọ̀ sẹ́gbàlẹ̀ ìgbàlẹ̀ ń wà ní ẹ wọ ìgbàlẹ̀ wọ́n ó dira fún ọjọ́ mélòó wọ́n ó dira fún yín tó ẹ́ eléegun fẹ́ kúnlẹ̀ wọ́n á léegun wà ń kúnlẹ̀ tó ẹ lọ dira fọjọ́ méje àwọn èèyàn tó tẹ̀lé yín tó kẹ́ gbà tí wọn ò ní agbára bí wọ́n bá lù wọ́n ní nǹkan wọn lè kú kù bẹ́ẹ̀ yín dira kẹ́ ẹ lè jáde bó ṣe rí nìyẹn if you call yourself a child of God ọlọ́run. tó o bá ti ní ìdíra ọlọ́run. o ò tí ì dọmọ ọlọ́run. o tí à ń pè ní born again ó tí à ń pè ní kìrìsìtẹ́nì ọkọjá ọwọ́ tó fi mú abájọ tó fi lọ gba jésù ṣùgbọ́n tí rìn àjò yí padà ó ní ìdíra ẹnìkan wà níbí ó lè sàmì agbára olódùmarè ó dira fún ọ láàárọ̀ akavarua ọlámilékè wàrí ànúgbà ẹ máa ṣí à program ó ní ìdíra kí ni tó fẹ́ fi pera rẹ lọ́mọ ọlọ́run àmàsá dàlí kàpá ìdúgẹ̀rú oh, ègè yá oh, àmàsá oh, ìmákàbàrú màsá mo sọ tẹ́lẹ̀ ẹnìkan bẹ níbí ká tó parí láàárọ̀ yìí ẹ̀mí mímọ́ máa dira fún ọ a ti wà ní ẹ̀mí mímọ́ gbòdì ẹ̀yin tí ẹ bá lè gbà àwẹ̀ ẹ gbà àwẹ̀ o ọjọ́ méje ìjẹta fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ọ bẹ̀rẹ̀ lónìí mi ò ní ilé mi bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ méjìlél ọgọ́fà one twenty days tó mọ̀ ń bẹ̀rẹ̀ lónìí báyìí to bí n bá ti bẹ̀rẹ̀ lónìí báyìí mọ̀ ń lọ nìyẹn ó tún di ẹ̀yìn oṣù mẹ́rin kẹ́ ẹ̀ tó rí ata tàbí eku lẹ́nu mi tàbí iyọ̀ àmàsálì kàpádàyà oh, bó o ló ṣe rìnrìn àjò ìgbàgbọ́ láì dira bó o ló ṣe gbé ayé láì dira ayé eléyìí tá a wà yìí ó kún fún ìwà ipá àmàsádàlì kàpá ẹnìkan sàmì mo pe Jésù nínú agbẹ́ agbára rẹ̀ ó fẹ̀mí mímọ́ dira fún ọ máa kàfá yàlí màkàbà ìgbà táwọn bàbá wa ń béèrè láyé àwọn àpọ́sù ayọ̀ babalọ́lá wọ́n mọ̀ pé o ò lè gbẹ́rù dórí o bọ́ọ̀ bá lẹ́mìí mímọ́ o ò lè ṣẹ́gun òrìn àjò bọ́ọ̀ bá lẹ́mìí mímọ́ ọ̀tá ò lè dìtẹ̀ mọ́lẹ̀ bọ́ọ̀ bá lẹ́mìí mímọ́ wọ́n máa ń tẹnu mọ́ nígbà torí mo fẹ́ gbẹ́rù dórí mo fẹ́ ṣẹ́gun nírìn àjò mo fẹ́ kọ́ta di tẹ̀ ẹ̀mí mímọ́ wọnú mi lọ. bí àwọn ṣe é kọrin ẹ̀mí mímọ́ nìyẹn wọ́n sì rí ẹ̀mí mímọ́ gbà. àkáàbù àrùmà sàdà ìdálí màṣẹ́dà yálí àkàfà àṣẹjáde sí ọ ẹ̀mí mímọ́ tí ó gbà ọ́ lọ́wọ́ ogun tó ń jà ó bọ́lu ayé rẹ̀ ìmáṣe dálí àkàfàrú gẹ̀dálí màkàfà àṣẹjáde sí ọ ẹ̀mí mímọ́ tí ó gba aṣọ ogun lára rẹ̀. báyìí lolúwa sọ ẹni tó ṣe àmì ó bọ́ọ̀lù ayé rẹ̀ bóòlù ṣe fẹ́ gbé láì lẹ́mìí mímọ́ bóòlù ṣe fẹ́ rìn láì lẹ́mìí mímọ́ kí ni wọ́n ń pè ní kìrìsìtẹ́nì ó lẹ́mìí mímọ́ aláfẹnujẹ́ kìrìsìtẹ́nì ni ọ́ kí ni wọ́n ń pè ní kìrìsìtẹ́nì ó lẹ́mìí mímọ́ you are not qualified oh, láti pè ní kìrìsìtẹ́nì kí ni wọ́n ń pè ní Christian ọ lẹ́mìí mímọ́ o lè wà lẹ́ntì o bọ́ ọ̀bà lẹ́mìí mímọ́ ọ lẹ́mìí èṣù o lè wà lófo tẹ́ḿpìlì ò lè wà lófo ọlájídé wà rí ànúgbà ah, sínágọ́gù ò lè wà lófo ohun kankan gbọ́dọ̀ máa ọ̀pẹ́rẹ́tì nínú ẹ̀ òun ló jẹ́ kó o máa ṣàìsàn torí pé ẹ̀mí ti ń ọ̀pẹ́rẹ́tì ó máa máa dá olóró òun ló jí oníkókó oníjàkú ẹ̀mí ti ń ọ̀pẹ́rẹ́tì ń máa máa dá olóró. Jerusalem ẹnìkan wà mí ó lè sàmí mo bá olúwa sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ tí ó gbà ọ́ lọ́wọ́ ogun ó bọ́lu ayé rẹ̀ ẹ sí àwọn program yìí lára ọ̀làwọ̀ yín yóò dára fún ọ màkẹ́ varuma sadali kàmá ẹ̀gẹ̀rúgẹ̀dá ayálé akábaruma sada àṣẹjáde sí ẹnìkan ẹ̀mí mímọ́ tí ń gbé ogun ayé mi ẹ̀mí mímọ́ tó ń gbé ogun ọ̀tá mi ẹ̀mí mímọ́ tó ń gbé oko ogun òkùnkùn mi ta lọ́sàn mi ó bọ́ọ̀lù ayé rẹ̀ bó ni ẹ̀mí mímọ́ ṣe jẹ́. tell me how holy spirit is. àgbààgbà mẹ́ta ní ń bàbá ló bẹ̀rẹ̀ ṣẹ́. nígbà tí bàbá ṣiṣẹ́ débi kan. ó pe àwọn méjì tó kù. ẹ̀wẹ́ ẹjẹ́ á dá àyàn láwòrán ara wa. omi water, spirit, àti àti ọkàn. And heart. Mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀. The together. Wọ́n di mẹ́ta lọ́kàn sára ènìyàn. They became trinity in human being. Wọ́n gbé ènìyàn ró. They upon a human being. Àkàvàrú màsáàdà. Oh yes. Ènìyàn di odidi nínú ayé. Ẹ jẹ́ ìran àṣẹṣẹ́ nìkan níbẹ̀ yẹn. Mo bá Olódùmarè sọ. Ẹ̀mí mímọ́ tí ó gbà ọ́ lọ́wọ́ ogun tó jù ọ́ lọ. Ọlọ́run àwọn àpọ́tẹ́lì ó gbé wáyé rẹ̀. Máa sàlẹ́ àkàpáàdà yá màsáńdàlẹ́ àkàfàrú kìtà ẹ̀mí mímọ́ là ń sọ nípa yẹn nígbà tí wọ́n di ayé èèyàn bẹ̀rẹ̀ sí í dàgbà bàbá nìkan ní ń ṣẹ̀bẹ̀ wò nígbà bàbá ń ṣẹ̀bẹ̀ wò bàbá ń bá iṣẹ́ lọ bàbá ń bá iṣẹ́ lọ ṣùgbọ́n nígbà tí ènìyàn kọlu ọlọ́run ìrìn àjò ògódì ìrìn àjò agbára kẹta ṣùgbọ́n nígbà yẹn ẹ̀mí mímọ́ a máa dígbà wáyé bọ́bá ti dígbà wáyé ẹni tí bá ń jíṣẹ́ fún a máa deliver fún. he will deliver to the person. bó ti deliver fún. a padà sí ọ̀run. a tó padà wáyé. a tó padà sí ọ̀run. kìí ṣe pé yóò dùn sára rẹ̀. olójó jẹ́ pé nígbà tí ogun bá dé. nígbà yẹn ni egungun samson a máa le. kìí ṣe pé gbogbo ògbà. ṣùgbọ́n bí ogun bá ti dé. bó bá ti rí nǹkan tó le. egungun rẹ̀ ó dìde. yóò dẹ̀ já ogun. torí ẹ̀mí ti ń bẹ nínú ẹ̀ ẹ̀mí mímọ́ yẹn máa ru jáde bẹ́ẹ̀ mi bá ti ru jáde gbogbo tó bá ti fẹ́ ṣe ọmọ àṣẹ ẹnìkan wà mí ọ̀sà mi lónìí mo pe ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ tó máa ṣẹ́gun fún ọ bọ́ ọ bá sàmí ó bọ́lu ayé rẹ màgá pàyà màsá dàlíkì pa èdúnàrú àmàsá dàlá ẹ̀gẹ́gẹ́rú gẹ́gẹ́ yá màsá dà ẹ̀mí mímọ́ tó máa mú ọ borí ogun báyìí lolúwa sọ ẹnìkan sàmì lórúkọ jésù ọbọlùwà yẹra ẹ pín àwọn ènìyàn wọlé bí wọ́n ṣe ń bá a bọ̀ nìyẹn nígbà ọ̀daràn kan bá a bá ti dòró léèyàn lórí a máa yan ẹ̀mí mímọ́ tí máa gáìdì ẹ̀ ó ní ẹ̀mí mímọ́ lọ́wọ́ ni kò ní nínú kí ni mo wí ó ní lọ́wọ́ ọwọ́ lọ́wọ́ ó ní nínú psalm fifty one verse eleven nígbà tí dáfídì kọlu ọlọ́run ó ní má gba ẹ̀mí mímọ́ rẹ má gbà kúrò lọ́wọ́ mi torí ọwọ́ lọ́wọ́ kò sí nínú ìdí bá ń bẹ nínú òun ló ṣe é jagun òjijì òun ti ń bẹ lọ́wọ́ ó ṣe é ṣe kéèyàn drop rẹ kó padà lọ́ọ́ mú padà ó ṣe é ṣe kó sọnù bẹ́ẹ̀ yàn bá bá tajú ayé rẹ̀ ìdí tí dáfídì fi ń kẹ́nu má gba má sàmìtì má gba ẹ̀mí mímọ́ lọ́ọ̀ mi mo rán àṣẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń jagun ayé ẹ̀mí mímọ́ tí gbé ogun mi bọ́ọ̀ bá sàmì ó bọ́lu ayé rẹ̀ kálẹ̀ jayé ẹ máa rí àánú gbà. o ò lè gbàgbára láì lẹ́mìí mímọ́. o ò lè gba iná láì lẹ́mìí mímọ́. o lè gba ẹ̀bùn tó o bá lẹ́mìí mímọ́. ṣùgbọ́n ó pọ́síbù tó o bá kọ́kọ́ gba ẹ̀bùn. ó ṣeé ṣe kó o má padà gbẹ̀mí mímọ́ mọ́. it is possible kó o má lẹ́mìí mímọ́ mọ́. torí ẹ̀bùn a máa gbéraga. ó rò pé o ti lẹ́mìí mímọ́ ni. mẹ́wàá yóò ti tí ì ní kankan nípasẹ̀ bẹ́ẹ̀ kò ní lágbára láti béèrè ẹ̀mí mímọ́ mọ́ torí ẹ̀bùn kún fún ìgbéraga ẹ̀mí mímọ́ sì ní ṣiṣẹ́ ẹ̀bùn yàtọ̀ sí wòlíì bẹ́ẹ̀ ṣàlàyé jẹ́ ń pè ní wòlíì àṣẹ ni wọ́n ń pè ní wòlíì ẹni ọlọ́sẹ̀ lẹ́nu ni wòlíì ẹni tí ń ríran ríran ni ìwọ náà máa lálàá aríran nìwọ náà bọ́ bá jẹ́ gbogbo ẹni tí ń lálàá náà náà ni wòlíì látìfù ẹ máa rí àánú tèmi tọ́pẹ́ ẹ máa rí àánú bó bá jẹ́ gbogbo ẹni tí ń ni wòlíì a jẹ́ pé gbogbo ayé ti di wòlíì tán ṣùgbọ́n tí wọ́n ń pè ní wòlíì ó yàtọ̀ anybody lè ríran oṣó lè ríran àjẹ́ lè ríran èmèrè lè ríran olùgbàgbọ́ lè ríran oníṣègùn lè ríran kò sẹ́ni tí ò lè ríran ṣùgbọ́n àṣẹ ni wọ́n ń pè ní wòlíì wòlíì mm. ohun tí wọ́n ń pè ní wòlíì kìí ṣe bó o ṣe mú ọ yàtọ̀ sójú tó fi wò ó bí ìrìn àjò ayé ti bẹ̀rẹ̀ nìyẹn mà ṣe kàpáálí màkà àbàbà oh, oh, àṣẹ jáde sí ọ ẹ̀mí mímọ́ tí ó gbé ogun rẹ mi àṣẹ jáde o bọ́ ọ bá sẹ̀mí ó bọ́lu ayé rẹ máa kí bárú àmásàdálì kàpá a máa wọnú ẹ̀ ní ìsìn bàbá mi mo fẹ́ ẹ̀mí mímọ́ mo fẹ́ iná iná àti ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná àti kíni kò ṣe kíni mo ní kò ṣe iná àti ẹ̀mí mímọ́ kíni kò ṣe bọ́ọ̀lù ayé mi iná àtẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná àtẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná àtẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná àtẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná àtẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi iná olúwa ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná olúwa ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná olúwa ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná olúwa ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná olúwa ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi iná olúwa ẹ̀mí mímọ́ bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi. Eka bayaba saliata ba. Oh yes, oh yes gbogbo ìbéèrè tó o bá ń béèrè nípa ẹ̀mí mímọ́ mo lè má dáhùn láàárọ̀ yìí gbogbo ẹ̀ ni màá go through màá dáhùn rẹ̀ lálẹ́ padà mo fẹ́ kí n tà ń pè lẹ́mìí mímọ́ yìí o tó ẹ̀mí mímọ́ àmọ́ wọn á máa appoint ẹ̀ fẹ́ yàn gbà o ọ́dìlẹ̀ ni máa tẹ̀lé lọ Dáfídì ń má gba ẹ̀mí mímọ́ rẹ̀ lọ má gbà lọ́ọ̀ mi o toró mọ̀ pé ayé ò gbé láì sí ẹ̀mí mímọ́ láìdé eégún lẹ́yìn ẹ̀yìn gbé bẹ́ẹ̀ bá dira nígbà tó o sì wà nínú ayé ayé ò ṣe gbé wá wòye ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ pé ẹ̀bùn là ń lò kò sẹ́mi mímọ́ báwo la ṣe wá fẹ́ rìn pásítọ̀ kan gbàdúrà fún yàn ó lóun rí òkùnkùn ọlọ́wọ́ abóhùn ó ló ń ọmọ ṣiṣẹ́ rẹ mọ́ ṣe ẹ̀mí mímọ́ náà nù lójú òkùnkùn ó bá pásítọ̀. The pastor bẹ̀rù òkùnkùn tó ní kọ́ ọmọ ọlọ́run ọmọ lọ òkùnkùn wá bá wọn ẹ̀bùn ní lò ẹ̀mí mímọ́ ò sí bí ọ̀bá sẹ́mi mímọ́ iṣẹ́ ò ṣeé ṣe ẹnìkan sàmì elúmọ kàfà ẹ̀mí mímọ́ oh, àti náà bọ́ sàmì ó bọ́lu ayé rẹ̀ aka paru masada nikaba ọ̀gá mo rí ẹni ó dìde láàárọ̀ táyé mú padà sílẹ̀ lọ́sàn-án nítorí kò ní ẹ̀mí mímọ́ mo rí ẹni tó dìde ní ọ̀sán táyé papọ̀ tó dìrọ̀lẹ́ torí kò ní ẹ̀mí mímọ́ mo rí ẹni tó dìde nírọ̀lẹ́ táyé òjò jẹ́ńjẹ tó sè torí kò ní ẹ̀mí mímọ́ àwọn alágbára ayé wọn a máa fagbára yànyàn bọ́ọ̀ bá ti lẹ́mìí mímọ́ bọ́ọ̀ bá ti lẹ́mìí mímọ́ ó kọ́ ní báyìí láti pè lọ́mọ ọlọ́run kí là ń pè lọ́mọ ọlọ́run ìpè tá à ń sọ yìí bí rapture bá dé lónìí bọ́ọ̀ bá lẹ́mìí mímọ́ ó lè gbọ́ kò sí tó fẹ́ mọ̀ ọkàn rí pé yẹn ń disappear àwọn tó lẹ́mìí mímọ́ ní lọ àwọn tó ti kú tí wọ́n ní ẹ̀mí mímọ́ tá a sin ẹ̀mí mímọ́ ti padà sọ́run sọ́dínlẹ̀ tólúwa bá ti fa fèrè ẹ̀mí ẹ̀mí mímọ́ máa gbéra láti ọ̀run á wá bá wọn nínú ilẹ̀ á sí etí wọn wọ́n máa gbọ́ wọ́n máa fò jáde àwọn lọ́ máa kọ́kọ́ lọ torí ẹ̀mí mímọ́ á tètè lọ jí wọn nílẹ̀ ẹjẹ́ nìkan sàmì iná olúwa àti ẹ̀mí mímọ́ ó bọ́lu ayé rẹ̀. Oh my God ẹ̀mí mímọ́ àti náà ọ̀yà wọ náà mi ìmàkàvà dàyẹ́lì màkàvà ẹ̀mí mímọ́ àti náà ọ̀yà wọ náà mi ẹ̀mí mímọ́ àti náà ọ̀yà wọ náà mi ọ̀yà wọ náà mi ọ̀yà wọ náà mi ọ̀yà wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wọ náà mi wanome wanome wanome wanome wanome wanome wanome wanome wanome akebaya ọrẹ mímímọ sọmọ israeli. ó ní kọ́ mọ gáìdì wọn lọ. nínú ìwé àìsáyà yẹn nígbà tí wọ́n bí nínú àyàtọ̀yà sixty past ten wọ́n jẹ kúgbú yà torí ẹ̀mí mímọ́ ní èèwọ̀ àgáàbàrú àmàsáàdà lìgbà oh, àṣẹjáde sí ọkọ kó o lè bọ́ lọ́wọ́ ogun àìní kó o lè bọ́ lọ́wọ́ gbèsè kó o lè bọ́ lọ́wọ́ àìlọ́kọ kó o lè bọ́ lọ́wọ́ àìrọ́mọbí kó o lè bọ́ lọ́wọ́ ogun ráàyè kó o lè bọ́ lọ́wọ́ ogun afọjọ́ orí ẹni tuntun mo pè láàárọ̀ yìí ẹnìkan bẹ níbí bọ́ọ̀ bá wá sàmì ẹ̀mí mímọ́ àti náà lórúkọ jésù ọbọ̀lùwà yé rẹ̀ àkàvàrú màsádàlì àkàbà wọ́n sọ̀tẹ̀ wọ́n yìí sọ̀tẹ̀ ẹ̀sẹ̀ mi mímọ́ ìkìyálì màkàbà àkàyálì màkàbà rẹ̀ ẹ̀mí mímọ́ ń dàgbà bọ̀ ọba iṣẹ́ rẹ̀ lọ ó kú ò nínú ayé samsoni ìyà jẹ́ nígbà dáfídì rí pé bọ́ bá lọ ìyà ó jẹ òun ó ní má gbẹ̀mí ẹ̀mí mímọ́ lọ mi ẹ̀kọ́ tẹ́ ń sun nìyẹn má gba ẹ̀mí mímọ́ má gba ẹ̀mí mímọ́ má gba ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ rẹ bá ọ̀bà lẹ́mí mímọ́ ó dàbí ẹni tá a fomi baptist tá a fi ẹ̀mí baptist bá a bá baptist ẹ nínú odò bá a bá baptist ẹ nínú ẹ̀mí mímọ́ o ò tí ì kọ́lí báyìí láti dọmọ ọlọ́run ohun tó jẹ́ kó o máa jẹ́ jojú oorun ẹ̀mí mímọ́ ò sí kò sí iná tó máa dìbẹ́ndì ẹ̀ ó tó jẹ́ ọmọ lálà kó ọmọ bára rẹ ní o kò sí iná tó máa ju àwọn tí ń bọ́ sọ lára rẹ ó tó ọmọ lálà kó ọmọ bára yín lóko yín kò sí iná tó máa ju àwọn tí ń dá padà sóko yín ó tó ọmọ lálà kó ọmọ sàgbé lójú oorun ó níná nínú bó bá sì gbẹ̀mí mímọ́ ó lè gba náà bó bá gba náà ó lè gbagbára àṣẹ jáde. Ah. báyìí lolúwa sọ ẹnìkan bẹ níbí ó lè sàmí mo bá olúwa sọ ẹ̀mí mímọ́ àti náà tí gbanilọ́wọ́ ogun bó o bá sàmí ó bọ́ọ̀lù ayé rẹ wàá ma sọ olúwa dá iná ẹ̀mí mímọ́ sínú wa jésù olúwa mo fẹ́ ẹ̀mí mímọ́ nígbà tí ayé bàjẹ́ tán ọlọ́run á ní kí ni mo fẹ́ ṣe jésù ni àwa mẹ́tẹ̀ẹ̀ta láti ṣe bàbá mi ìwọ ti gbìyànjú rán mi lọ kí n lọ jìyà fún wa kí n lọ bá fọ ọ̀nà àwọn jésù wa wáyé ó lu thirty three and a half years ó fi kéde pé mi lọ́nà òtítọ́ àti ẹ yí padà ẹ yí padà wòlíì tí ń gbẹ bọ́ wòlíì tí ń gbẹran wòlíì tí ń gbẹ gbọ́ pupa wòlíì tí ń díye lẹ́yìn ẹ má ṣe mọ́ nínú tẹ́ tẹ́ḿpìlì ìtí jésù ṣe nìyẹn nígbà jésù parí wọ́n rò pé johannu ni johannu wá nínú nínú ìwé matthew orí kìíní ẹsẹ̀ kejìdínlógún johannu nínú kéésè mi mi máa baptisi yín fẹ́mi mi ma omi ni mo fi ń baptisi yín ìrìbọmi omi kò lè gbé yín dìde èkè yálì màkàbà dà yálì màkàbà. <laughs> ìmàkẹ́bà ruama bọ́ ọ bá ṣe baptisi tọ́ ọ bá ti gbẹ̀mí mímá ó ṣẹ̀ṣẹ̀ béèrè fún ni bá a ti béèrè ẹ rí i pé kó tó pé ọjọ́ méje àwọn kan máa gbà ẹnìkan sàmì ẹ̀mí mímá àti iná mo pe Jésù bọ́ ọ bá sàmì ó bọ́ọ̀lù ayé rẹ. Oh my God. Ìkàbárù Màsádàlíà. Jòhánù bomi baptist. Wọ́n rò pé àwọn ti gbẹ̀mí mímọ́ ni. Jòhánù wá sọ pé no. Èmi kọ́ ẹnìkan ń bọ̀ wá o. Ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ kejìdínlógún. Ẹnìkan ń bọ̀ wá. O ní ó fi omi ẹ̀mí àti iná yóò fi baptist yìí. Ẹ̀mí àti iná lòún gbé bọ̀. Èmi omi lásán ni mo ní lọ́wọ́. Mi ò ní na àti ẹ̀mí èkè yálì màkàbà oh, dàyálì màkàbà jésù lóyún láti ọ wọn lóyún jésù látọ̀ ìmọ̀ ìwé matthew orí kẹtẹ ẹsẹ̀ kọkànlá ó ní ẹnìkan ń bọ̀ ẹnìkan ń bọ̀ yóò fi iná àti ẹ̀mí baptisi lóòótọ́ ni èmi ń fomi baptisi yìí kẹ́ ẹ lè ronú pìwàdà ẹnìkan pọ̀ jù mí lọ matthew orí kẹtẹ ẹsẹ̀ kọkànlá okun bàtẹ ẹni tẹ́mi ò ṣe tójú ó ní ó fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yìí ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́nìkan ẹ̀mí ìrìbọ́mí ẹ̀mí mímọ́ àti iná bó o bá sàmì olúwa ṣe fún ọ láàárọ̀ akava masalia kapa eduyali akavaru masala edayali makava imakava tó ń tó jẹ́ wọn lóyún jésù nìyẹn ẹ̀mí mímọ́ ló pìrìpìà oyún rẹ̀ olóògbé sínú johannu torí bàbá àtọ́mọ àtẹ̀mí mímọ́ ń ṣiṣẹ́ pọ̀ ní bàbá rán jésù sáyé ẹ̀mí mímọ́ pìrìpìà oyún ó gbé maria tó o wo bẹ̀ yẹn nínú ìwé mátí orí kìnìún ẹsẹ̀ yẹtì ó ló lóyún láti ọwọ́ àṣẹjáde sí ọ báyìí lolúwa sọ mo bá olódùmarè sọ̀rọ̀ iná ti ẹ̀mí mímọ́ tí ó gbà ọ́ lọ́wọ́ ogun bọ́ ọ bá sàmì ó bọ́lu ayé rẹ gbogbo tí o ti yé ọmọ béèrè máa dáhùn lálẹ́ bàbá mo fẹ́ ẹ̀mí mímọ́ kí ni mo ní mo fẹ́ ẹ̀mí mímọ́ àti kíni yínká ọmọ mi ara rẹ ọmọ béèrè kí n lè bọ́ lọ́wọ́ ogun gbèsè kí n lè bọ́ lọ́wọ́ àìní kí n lè bọ́ lọ́wọ́ ìyàgbé ẹ̀mí mímọ́ àti náà bọ́ọ̀lù ayé mi ẹ̀mí mímọ́ àti náà bọ́ọ̀lù ayé mi ẹ̀mí mímọ́ àti náà bọ́ọ̀lù ayé mi ẹ̀mí mímọ́ àti náà bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi. mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi ẹ̀mí mímọ́ iná bọ́ọ̀lù me ẹ̀mí ma iná bọ́ọ̀lù me ẹ̀mí ma iná bọ́ọ̀lù me ẹ̀mí ma iná bọ́ọ̀lù me ẹ̀mí ma iná bọ́ọ̀lù me ẹ̀mí ma iná bọ́ọ̀lù me ẹ̀mí ma iná Balu me, ẹ̀mí mímọ́ iná bọ́ọ̀lù mi ẹ̀mí mímọ́ iná Balu me, iná Balu me, iná Balu me, iná Balu me, iná Balu me. hina balùmẹ̀ hina balùmẹ̀ hina balùmẹ̀ hina balùmẹ̀ hina balùmẹ̀ akébàyà máa sàdálì kàpá sórí inú ìpàdé ni màá ti sọ ìwò ẹ̀mí mímọ́ inú ẹ̀ màá ti sọ ìdàgbà ẹ̀mí mímọ́ àyálí àkàpá àdàyálí màkà. Oh somebody can say amen. somebody can say amen. àmàsá dàlíà kàpá. Oh, bó o bá sàmì. ayé rẹ gba iná amen ẹ̀mẹ́mẹ́mẹ́ tí ó bọ́ aṣọ ogun lọ́rùn ẹ̀ kó o tó lè di born again bá a bá tún ènìyàn bí kò lè di àtúnbí there is a difference between Christian and born again Christian ẹni àtúnbí ọ̀làlẹ́báwọ̀ àtúnbí lọ́wọ́ rẹ̀ oh, ẹgbẹẹgbẹ̀rún pásítọ̀ pé olúwa pè ọ́ bọ́ọ̀ bá ti di àtúnbí ìwà àtijọ́ náà ni ọmọ jáde torí ó nípè lórí o ṣùgbọ́n kò tí ì di àtúnbí àtúnbí kí là ń pè ní àtúnbí ẹni tá a pààrọ̀ ẹ̀mí tí ń bẹ nínú ẹ̀ tá a fún ní ẹ̀mí titun ìdí nìyẹn tí pásítọ̀ mi bá ṣépè báyìí ẹ sọ pé kí ló dé tí pásítọ̀ mi bá bínú ẹ máa lé mú ni torí kò tí ì di àtúnbí ọgbọ́n kírísítẹ̀n ni ṣùgbọ́n kò tí ì di bọ́ọ̀lẹ̀gẹ̀ ìyẹn ò pé kò ní pè ó ní pè ṣùgbọ́n àti ìtúnbí ó lè máa lu ẹ̀bùn ó lè máa lo májẹ̀mú ìgbè ṣùgbọ́n àti ìtún ẹ̀mí ẹ̀bí ó ní àwọn àbọ̀ wà bá mi lórúkọ rẹ afọ́jú dìde lórúkọ rẹ arọ rìn lórúkọ rẹ adití gbọ́ àwa la ṣe á ní ẹ̀kú ọ̀lọ́dọ̀ mi èmi ò mọ̀ yín rí o ẹ̀yin oníṣẹ́ẹ̀sì kí ló jọ sọ pé òun ò mọ̀ wọ́n ìpè ni wọ́n lò wọ́n fi ṣiṣẹ́ ẹ̀bùn ni wọ́n lò wọ́n fi rìnrìn àjò ṣùgbọ́n ẹ̀mí tí ó so wọ́n pọ̀ mọ́ lọ́hùn kò sí lára wọn ohun ọ̀mọ̀nyìnrín náà ni wọ́n lè gbọ́ torí wọ́n ń ṣiṣẹ́ yẹn kò sí ẹ̀mí tó máa kọ̀nẹ́ẹ̀tì wọn máa ọlọ́run fúnra wọn eh. àwọn gangan ń ṣiṣẹ́ ìyanu ṣùgbọ́n ẹni tó ní iṣẹ́ ìyanu lọ́wọ́ wọn ní kọ́nẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ ìpele máa ṣiṣẹ́ ẹ̀bùn lè ṣiṣẹ́ bá àbá tí kọ̀nẹ́ẹ̀tì rẹ̀ ìwà àtijọ́ sì máa jẹyọ ìwà ká máa gbọ́gbọ́n ṣe four one nine tàbí ká máa parọ́ ẹ̀mí mímọ́ àti iná mo fẹ́ rí ọ wọ́n lu ayé mi ekayali makana bukola wari anogba ẹ̀mí mímọ́ àti kíni mo pè é ẹ pé àwọn èèyàn wọlé kíni wọlé bọ́ọ̀lù ayé mi láàárọ̀ yìí ẹ̀mí mímọ́ àti náà ọ̀yá bọ́ọ̀lù ọ̀yá bọ́ọ̀lù ọ̀yá bọ́ọ̀lù ọ̀yá bọ́ọ̀lù ọ̀yá bọ́ọ̀lù bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi. ẹ̀mí mímọ́ iná bọ́lùmẹ́ ẹ̀mí balume. iná bọ́lùmẹ́ ẹ̀mí mímọ́ iná balume. ẹ̀mí mímọ́ iná bọ́lùmẹ́ ẹ̀mí mímọ́ iná ìdúnárú àmàkà bàrú màsà elima oso sebo náà ríran ó náà ń pàfọ́ọ̀mù mẹ́rẹ̀kù ṣùgbọ́n kéésì ẹ̀mí ọlọ́run a pè ní elima oso tó èyí ó lè foso ríran èyí lè foso sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbọ́ mi dáadáa bọ́ọ̀ bá gbẹ̀mí mímọ́ tọ́ọ̀ bá sisi olúwa tọ́ọ̀ bá dí ọ̀run olórí ìtálíkà ni ọ́ iye elétọ́ kọ́lá láyé kọ́ la béèrè lọ́rùn tó yíyí ẹ̀mí mímọ́ tó ṣiṣẹ́ lára rẹ ni èyàn lè fi pè ṣiṣẹ́ pé má jẹ̀mú ìpè ṣiṣẹ́ èyàn lè fẹ́ bù ṣiṣẹ́ o kò gbẹ́ kọ́ mọ́ lẹ́mìí mímọ́ bí ọba lẹ́mìí mímọ́ ń ọmọ yìí ní òwì torí ìwà ẹ̀ṣẹ̀ ó máa jẹ jáde bí kọ́ máa fìyàn rèé kọ́ máa sọ pé mo gbọ́dọ̀ báyé lágbájá jẹ́ kọ́ bá àwọn ìwà tí is a born again. So ìyàtọ̀ wà láàrin kìrìtẹ́nì àti born again Christian. Jẹ́ ìyẹn ó yí ọ dáadáa. Mo fẹ́ mi mímọ́ àti náà. Masaka pani kaba. Mo fẹ́ Akaba masali kaba. Ẹ̀mẹ́mẹ́ máa ti Ọya bọ́ọ̀lù ayé Ama sadali kaba. Ẹ̀mẹ́mẹ́ máa ti Mo fi ọlá àárọ̀ yìí. ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé mi bọ́ọ̀lù ayé láìdé mọ́ọ̀sẹ̀ ò padà sí jìbìtì bí ọba níná lọ́wọ́ kí ló jẹ́ ọ̀padà tó náà bí ọba ti rí náà kò ní lọ ẹ̀ sà olúwa sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé ẹ jókòó níbí o ẹ má lọ ibì kankan o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jáde ọlọ́run súyà nìyí kẹ́ ń wá ṣàlàyé ẹ̀ fún ọba yìí láìdé ó lè má yí ọ a christian tó o bá ti di kristẹni o ti di àgùntàn. bí a ń bá fi ẹ̀gbin lọ ọ mọ gbàmọ́ra toró o ti di àgùntàn o ti kú òléwu ewúrẹ́ o ti di àgùntàn wọ́n á jẹ́ nsàlàyé fún ọ ayé ọ̀tá tí ń bẹ nínú ayé ìkookò ni wọ́n àgùntàn àti ìkookò kì í ṣọ̀rẹ́ ìkookò a máa pa àgùntàn jẹ bó bá ṣe wù ú ṣùgbọ́n bó bá ti gbẹ̀mí mímọ́ àti iná ó ti di kìnìún àyà kàpálí màkà oh, bó bá ti lè gbẹ̀mí mímọ́ àti iná ó ti di kìnìún ìkookò tó bẹ́ẹ̀ ó dúró níwájú kìnìún ìtorí àti pa àrùn ẹ̀mí inú rẹ etí ń bẹ nínú rẹ ó ti ju táwa ń bẹ tẹ́lẹ̀ lọ ẹ̀mí kìnìún sì le bọ́ bá bọ́ọ̀lù ìkòkò yóò fa ìkòkò ya àṣẹ jáde sí ọ ẹnìkan sàmì mo pe Jésù ẹ̀mí mímọ́ àti iná olúwa bó o bá sàmí ó bọ́lu ayé rẹ àkàvà masada yàtà paru makàvà edugerugege yamasada adadari ma gegerugege eyada alikeru adamasada ẹnìkan sàmí mo pe jésù ọlọ́run àwọn àpọ́sítẹ́ẹ̀lì ẹ̀mí mímọ́ àti iná ó bọ́lu ayé rẹ torí lẹ́gbẹ̀ẹ́ pé pásítọ̀ mi wọn ni wọ́n ta lọ́fà wọn ló sì kú àgùntàn ni kò tí ì di kẹ̀nẹ́ o kò tí ì di kẹ̀nẹ́ mm, o. bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ bẹ nínú dáníẹ́lì kò kìnìún tó ju kìnìún lọ lòun. Hmm. ìdí nìyẹn tó fi náwó sí kìnìún ayé pé ẹ dákẹ́ ìjọba dákẹ́ o ti lè pa kìnìún ayé lẹ́nu mọ́ o ti lè fa ìkokò ayé ya tóró o ti ní tó tó jà lọ́wọ́ sójà tí ò ní wẹ́pọ̀n tó lójú ogun ẹ má fọkàn sí pé yóò wà lé o torí kò ní tí ó fi jà àṣẹjáde sí ọ ẹnìkan ní sógun láyé ni bọ́ọ̀ bá jagun sẹ́gun ọ̀run rí ọ̀dájú àṣẹjáde ẹnìkan sà sàmì ẹ̀mí mímọ́ àti náà ta ló sàmì ó bọ́lu ayé rẹ̀ máa sá dálé àkàpàrù màkàbà oh, mo pe jésù ẹ̀mí mímọ́ àti náà olúwa ẹni ó sàmì ó bọ́lu ayé rẹ̀ àkẹ́rù máa sàdálé kàbà mo bẹ jésù ẹ̀mí mímọ́ àti oh, oh, náà olúwa ó bọ́lu ayé rẹ̀. Hey. Mm. mo bẹ̀ olúwa ẹ̀mí mímọ́ àti iná olúwa tí ó bu aṣọ gbèsè tí ó bu aṣọ ẹ̀gà tí ó bu aṣọ àìní tí ó lé ọkọ ọ̀run dànù tí ó gba ọmọ rẹ fún ọ lọ́wọ́ alágbára ayé àṣẹjáde ó bọ́ọ̀lù ayé rẹ àkábàmásádà yàtàpáwà adali ma gèrú gègé ẹ̀yà dáhàlì gèrú gègé ẹ̀yà dàlí adalimaru akaba adama sayali kapa edugeru egegeya adama saya edukeya alikaba adaru amasada àṣẹjáde ẹ̀mí mímọ́ àtiná ó bọ́lu ayé rẹ̀ ìdí nìyẹn bọ́ bá ti wá gbẹ̀mí mímọ́ àti iná ó ti di kìnìún kìnìún kì í sì jẹran kàsì mm. kìnìún kì í jẹ ẹ̀gbin kìnìún kì í jẹ àbùkù mm. kìnìún kì í jẹran tútù ah. mm. fresh food ni kìnìún jẹ o ti qualify láti gbèbí ayé tó dáa láyé o ti qualify láti jẹun tó dáa o ti qualify láti rìnrìn tó dáa o ti qualify láti bá àwọn èèyàn ńlá sọ̀rọ̀ pọ̀ kó o torí ẹ̀mí ti ń bẹ lára rẹ ó ti yàtọ̀ ó ti di ẹlòmíì ó ti kú òní àgùntàn tí wọ́n ti lọ gbẹgbà àṣẹjáde talẹ̀ ni ó sàmì báyìí lolúwa sọ mo pe jésù sí ọ ẹ̀mí mímọ́ àtiná tí gbé ogun ayé mi bọ́ ọ bá sàmì ó bọ́dù ayé rẹ tó lè béèrè báyìí láìdé mò ń tó gbé tó torí gbà tá a fi ń béèrè mo ṣàlàyé pé yèrèpè la fi ń béèrè a máa kúlù ẹnìkan oná kúlù wa ó ti pẹ́ má wọ̀rí a máa béèrè àwẹ̀lẹ̀ ńlò báyìí má wọ̀rí a bẹ̀rẹ̀ ẹ̀mí mímọ́ iná yèrèpè ọmọ ń wà láà a máa béèrè iná. ẹ̀mí mímọ́ iná ẹ̀mí bá a ṣe béèrè nu tọ́ba máa pé two ara wa oògùn ti máa bò wá bó oògùn bá ti bò wá yèrèpè kì í lágbára lórí oògùn oògùn ló borí yèrèpè ah, ara yíyún yẹn máa dákẹ́ á oh, ó tún di ọ̀la ó lè jẹ́ pé oṣù kan la fi ṣe bẹ́ẹ̀ à ń béèrè ẹ̀mí mímọ́ à ń béèrè iná torí ọ̀gá wọ́n sọ pé ẹ dáràn bẹ́ẹ̀ bá dalagbara á ní bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá dalagbara tẹ́ ẹ bá jáde four one nine lẹ́sìn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dalagbara ẹ lè dààmú o kiri ó tó wá it is compulsory for you to receive holy ghost fire àṣẹjáde oh, ẹnìkan bẹ níbí kó o lè bọ́ lọ́wọ́ ẹ̀mí mímọ́ àti ní oh, olúwa bọ́ ọ bá sàmì ó bọ́ọ̀lù ayé rẹ. Amasa Dàlí Àkàbà. Jésù wípé ogun bẹ nínú ayé o, ẹ tújú ká o, mọ ṣẹ́gun o, ṣùgbọ́n ẹ̀ lè gbé. Àfi bí n bá rẹ̀ mí olùtùnú ni, ẹ̀mí mímọ́ bí n bá rẹ̀ wá bá yín lókun torí ti ń bẹ láyé ọkọ̀ ojú ojú tẹ̀ fi wò èmi ń lọ sọ́dọ̀ bàbá mi èmi ọ̀rẹ́ mi olùtúnú ni ó ní ó fi òye ohun gbogbo yé yé tó ọ̀ mọ nǹkan kan toró ògbẹ̀mí mímọ́ wọ́n gbà ọ́ wọ́n mọ̀ pé ò lẹ́mìí mímọ́ tó o bá rí èèyàn tó fẹ́ gbà ọ́ ẹ̀mí ti ń bẹ nínú rẹ̀ sọ fún ọ pé ọ fẹ́ gbà ọ́ ni o má bá sọ̀rọ̀ mọ́ o iṣẹ́ mi mímọ́ nìyẹn bí ibi bá ń bẹ lójú ọ̀nà yóò s sọ fún ọ pé ibi ń bẹ lójú ọ̀nà má gbà bí ìlọ bọ́ ọ bá ń bá yàn rìn ẹ̀mí mímọ́ sọ fún ọ pé ẹni ọ̀ ń bá rìn má bá rìn mọ́ o bí ń bá ṣiṣẹ́ ibi lórí ẹ̀ ẹ̀mí mímọ́ fi hàn wọ́n ṣe nǹkan báyìí ó ní ti ń gáìdì ẹ̀ àjẹ́ ń ríran àjẹ́ ń gbóhùn àjẹ́ máa ń tẹ́ fẹ́ ṣe sí èmèrè ríran èmèrè gbóhùn èmèrè máa ń tẹ́ fẹ́ ṣe sí ògbóni mọ̀ bí wọ́n bá ń ẹ̀ níbi ìwọ ọmọ ọ̀g ọ̀gá ògo ọ̀ wá ní nǹkan kan ah, ọkàn wá wà wọ́n wá níta ní ọ́ I'm a Christian ah. you are not qualified àṣẹjáde ta ló sàmì ẹ̀mí mímọ́ àti náà báyìí lolúwa sọ bọ́ ọ bá sàmì ó bọ́ọ̀lù ayé rẹ̀ ìdúyàmà sáà dàbí àtàbà ìdúkẹrù ayálìbàkàbà orúkẹdà ẹ̀dádá masaya likapa adomakava adaya masada likapa àríegeru egegeya adarimakava mo pé ìpè ọlọ́run àwọn àpòtẹ́lì ẹ̀mí mímọ́ àtiná ta ló sàmì ó ìdá ayá ma sàlí ẹgẹrùmà ẹdá ma kàfà àdàrí ẹgẹrùmà sàdà ẹdúdú gẹrúgẹdà àṣẹjáde oh ẹnìkan bẹ níbí ó sàmì ẹ̀mí mímọ́ àti náà oh láti ọ̀run wá ó bọ́lu ayé wa ẹ̀mí mímọ́ àti náà ẹ̀mí mímọ́ àtinú àwọn bàbá wa bàbá ọlá wọn a máa gbàdúrà ọjọ́ mẹ́ta wọn a máa wà ní ìdọ̀bálẹ̀ wọn a máa wà ní ìkúnlẹ̀ fún twenty four hours wọn a ní kíni ń béèrè wọn a ní agbára ni wọn lọ rí bàbá Babájídé nígbà tí wọ́n darúgbó kí wọ́n tó jáde láyé mọ wá sun ìsàlẹ̀ bàbá wà lókè bàbá wa ń kẹ́ lóru iná wọnú mi ẹ̀mí mímọ́ wọnú mi agbára a sì ń gbọ́ sàlẹ̀ mọ wá ní kí ni bàbá bàbá yìí tó fẹ́ fi iná àti ẹ̀mí mímọ́ àtagbára ṣe mọ́ at what age ìyẹn ni pé lọ́jọ́ ogbó ó lè yàn máa di ẹrù kẹrù ayé àmàsádàlíyà àṣẹjáde sí ọ ẹ̀mí mímọ́ iná tí ó gbà ọ́ lọ́wọ́ bọ́ ọ bá sàmì ó bọ́lu ayé rẹ kí iná ayé ọmọ bá jó mi ẹ̀mí mímọ́ àti iná ẹ bọ́lu ayé mi kíkí ni ọmọ bá ṣe. Caralho, é é mano. kíkí ní ọmọ bàbá iná ayé ni wọ́n gbé ebéèrú mẹ́ta sọ sí ṣùgbọ́n tí bẹ nínú wọn lé ojú náà yé lọ ọsàn náà di yìnyín mọ́wẹ́ lọ́wọ́ torí tí bẹ nínú wọn lé torí tó ọba ti gbẹ̀mí mímọ́ sí nígbà ló tó lè sọ̀rọ̀ gbogbo eléyìí tó ọmọ sọ ẹni tí bẹ nínú mi ó jẹ́ ẹni tí ń gbénu ayé lọ wò mí o bá ọba nínú àtẹ̀mí mímọ́ nù ẹ̀bà ní gbénu ẹ̀ màsáàlì kẹ́ni wọ́n ní gbénu ẹ̀ ẹ̀bà àti àmàlà àti sẹ̀mú tó ò ní náà tẹ̀mí mímọ́ ọwọ́ adé ìwọlọ pé lórí akọ pé ẹni tí ń gbénu ọjà ni ẹni ta ni ń gbénu ẹ ìwọ tó ò ní kàn nú tó ò lẹ́ni tí ń gbénu ẹ wẹ̀sẹ̀ mọ́ ráìsì lọ́wọ́ àánú ẹ bọ́wọ́ bá tẹ̀ ọ́ ó tún yí padà ẹni tí ń gbénu rí òtó ta yé àká bẹ́ẹ̀ ni sà bọ́wọ́ bá tẹ kíní kan ní ẹjọ́ ní ẹjọ́ sà ní òwú ẹni tí ń bẹnu ẹ jẹ́ ẹni tí ń bẹnu ayé lọ dání ń bẹnu ẹ ó ní ná ó lẹ́mìí mímọ́ olójẹ ẹni tí ń gbénu ayé lọ ta ni ń gbénu ayé lọ tani ń gbénu ẹ àṣẹ jáde sí ọ báyìí lọ́dúnwá wí mo rán àṣẹ sí ọ iná àti ẹ̀mí mímọ́ lórúkọ jésù ó bọ́dù ayé ọmọ pé bọ́bá dé yóò lé ọkọ ọ̀run kẹrù ẹ̀ máa lọ toró ti níná ná bọ́bẹ̀ padà bí ọ wò ó lálàpọ̀ olùlálùdàkú kò tó dọ́dún ẹ̀ mọ́nu ọba tiẹ̀ lọ nìyẹn kò tó rí pé kankan bẹ nínú ẹ̀ tó le ṣùgbọ́n bí ọba sínú àtẹ̀mẹ́mẹ́ máa. Then n ṣàlàyé fún ọ kò sí bó o ṣe lè bọ́ it is not possible for you kọ́ ọ wà ní empty ẹ̀mí kan gbọ́dọ̀ wà nù ẹ̀ tó bọ́ bá wa jẹ́ pẹ́lú mi mọ̀ sí ọ̀tá ọmọ fojú ẹ̀rí mọ̀ bò ọ̀gá kí là ń pè ní bọ́ọ̀nì lẹ́sìn ẹni afúnni ẹ̀mí ti tó ni àṣẹjáde ẹnìkan bẹ níbí ó lè sí àmì mo pe Jésù ẹ̀mí mímọ́ àti náà bó bá sàmì ó bọ́ọ̀lù ayé rẹ̀ edu amasa yali akaparu makaba mo tó sọ padà mo pe jésù ẹ̀mí mímọ́ àti náà ó bọ́lu ayé rẹ̀ mo wí nígbà kẹta mo bẹ jésù ẹ̀mí mímọ́ àti náà ó bọ́lu ayé rẹ̀ ìgbà méje ni màá sọ mo wí nígbà kẹrin àmọ́ sáádà èrú egeru màsà àdàmárúgẹ dàyà màsàdà ẹdúdúgẹrúgẹ yàmà ẹdúgẹrú àmàsàdà adarí àmàsàdà àkàbọrú màsàdà ẹdúyàlẹ màsàdà agẹrú àmàkàbà mo pe Jésù ẹ̀mí mímọ́ àti náà ó bọ̀lù ayé rẹ̀ mo sọ nígbà karùn-ún mo bẹ jésù ẹ̀mí mímọ́ àti iná olúwa ta ló sàmì ó bọ́ọ̀lù ayé rẹ̀ edoma yama sadalia kabarua edada geru gege eluma sadaya kapa adarima kabarua ma edaria masada akabaru masada ayama keru egege eyadali masada ayali makaba mo pe Jésù ẹ̀mí mímọ́ àti náà ó bọ̀lù ayé ìgbà kẹfà nìyẹn èyàn lè ní ẹ̀bùn o lè lẹ́bùn ẹ̀bùn jẹ́nẹ́rà ni bọ́ ọba lẹ́bùn kódà kọ́ yàlè mẹ́wàá kò di lọ́wọ́ kódà kọ́ ọmọ yàlè lọ́wọ́ kọ́ ọba gbọ́ jẹ́ ń ó lè wọ ọbẹ̀ lọ́kọ́ tó wọnú ẹ̀mí kọ́ ọ̀sọ̀ràn kò yẹ ò di lọ́wọ́ hmm. ẹ̀bùn ọ̀tákù ẹ̀sẹ̀ hmm. ẹ̀bùn kan wà ní tiẹ̀ nàtúrà ni hmm. ó rí i pé ògbóni ńlá là ẹlòmíì lẹ́bùn àlá ara ẹ̀bùn náà ni ẹlòmíì ọ̀wọ́nú ẹ̀mí ara ẹ̀bùn náà ni èèyàn á máa fẹ̀mí èmèrè wọnú ẹ̀mí yóò sì tó máa túmọ̀ ara ẹ̀bùn náà ni wọ́n á máa tọ́ jẹ́ ẹ̀bùn náà ni ohun tí wọ́n ń pè lẹ́mìí mímọ́ o ò lè dá ẹ̀mí mọ́ yàtọ̀ bọ́ọ̀ bá lẹ́mìí mímọ́ ẹ̀mí mímọ́ ni ó tú ẹ̀mí fún ọ ọmọ kan bẹ lórí òkè bọ́ bá ti pe àdúà bádùà bá ti gbóná ẹlẹ́mìí ó wọnú ẹ̀mí a ní ẹ gbọ́ gbogbo èèyàn jókòó a fẹ́ gbóhùn olúwa ó ti ń ṣe báwọn mo wà ń bi mo jókòó sí nígbà tó tó bí oṣù méjì mo wá pè wá sórí obìnrin tí ń wọnú ẹ̀mí Wàsíù igbákejì ni nínú ẹgbẹ́ mèrèlú odò bí àdúrà rẹ bá ti gbóná bọ́bá rí pọ́ fẹ́ ṣiṣẹ́ lára àwọn èèyàn nígbà yẹn ní wọnú ẹ̀mí láti lè mú àwọn èèyàn tutù padà ó sì ti wéètì àdúrà fóṣù méjì ẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn tó gorí òkè wá wọn rí mú lábẹ́ ẹsẹ̀ ìránṣẹ́ rẹ torí òní mú wọn wálẹ̀ torí wọn máa ń dá ẹ̀mí mọ̀ ẹni tí ò ní ẹ̀mí ọlọ́gbọ́n bá wọ wọnú ẹ̀mí wà á mọ̀ pé ẹ̀mí ara nílò wà á ní kán gbé lọ kìí ṣe ẹ̀mí ọlọ́run mọ̀ wá ní lónìí má fi àyè gbà á lálẹ́ òní bọ́n bá ti wọnú àdúrà bọ́n bá ti wọnú ẹ̀mí sọ fún pé ẹ̀mí tẹríba fẹ́ mi ó lẹ́mìí tọ́ dẹ́mi mọ̀ mi ó lóun ò ní mo ní wòlíì ní ọ́ àbí ó ní bẹ́ẹ̀ ni kí ni wọ́n ń wò ó ṣé jígí ló ń wò ní àbí téèpù àbí plasma tv àbí oh, africa magic ó yẹ ṣe wòlíì o ee ṣe wòlíì aláwò kọ́ ṣe wòlíì ee wòlíì ní ọlọ́ọ̀dẹ́ mi mà kí ni ẹ ń pè ní wòlíì ìdá ẹ̀mí mà ọmọ ẹ̀mí yàtọ̀ if you are a child of God o lè sọ pé wọ́n gbà ọ́ toró dá ẹ̀mí mà ẹ̀mí ni ó sọ fún ẹ̀mí ìgbà tí Maria tó dí ọ̀dọ̀ Elizabeth nígbà ó débẹ̀ ẹ̀mí Maria àti Elizabeth ọ̀lẹ̀ àwọn méjèèjì jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ pọ̀ ìyẹn ni pé ẹ̀mí ni ó da ẹ̀mí mà ẹni ẹ̀mí ni ó mẹ́ni ẹ̀mí ọwọ́ ẹni wọn gbà ọ ọ̀gá wọn dẹ̀ máa gbà ọ orú ò tí ì lẹ́mí ìwọ gángan fúnra rẹ ọ̀fẹ́ gbádùn ọlọ́run ó dọ́lọ́ mà kí ló dé ọgbọ́dọ̀ da ẹ̀mí mà ẹni ẹ̀mí á da ẹni ẹ̀mí mà ẹni ara kò lè mẹ́ni ẹ̀mí o ẹni ẹ̀mí olólè mẹ́ni ẹ̀mí àṣẹ jáde sí ọ báyìí lolúwa sọ mo pé ìpè ọlọ́run àwọn àpọ́sítélì ẹ̀mí mímọ́ àti iná àkàyáàlì màkàmà ó bọ́lu ayé rẹ̀ àkàyáàlì masúdayálì àkàbàrú masádàlì kàbà mo tún sọ ọlọ́run àwọn àpọ́sítẹ́lì ẹ̀mí mímá àti iná olúwa tí gbanilọ́wọ́ ogun ó bọ́lu ayé rẹ̀ ẹ̀mí mímá àti iná olúwa tí bọ́ aṣọ ogun talẹ̀ ni ó sàmì ó bọ́lu ayé rẹ̀ edu masayali kapa adadari magege edu yali masadayali akaba edudu gẹrugẹgẹ ya adali makava akeeru masada adari amasada ẹduya amasada egeru egegedua alima kavaruama ẹ̀mí mímọ́ ti ná bọ́ ọ bá sàmì báyìí lolúwa sọ ẹni sàmì ó bọ́lu ayé rẹ ẹ̀mí mímọ́ ti ná ẹ̀mí mímọ́ ti ná ẹ̀mí mímọ́ ti ná ẹ̀mí mímọ́ ti ná ó bọ́lu ayé rẹ ó bọ́lu ayé rẹ ó bọ́lu ayé rẹ rẹ̀ ó bọ́ọ̀lù ayé rẹ̀ ó bọ́ọ̀lù ayé rẹ̀ ó bọ́ọ̀lù ayé rẹ̀ ó bọ́ọ̀lù ayé rẹ̀ ó bọ́ọ̀lù ayé rẹ̀ ó bọ́ọ̀lù ayé rẹ̀ ọlọ́run gba agbára gba agbára gba agbára gba agbára gba agbára gba agbára gba agbára gba agbára yẹn kú ò níbẹ̀ yẹn lẹ́nu yà bọ́ síbi tá n bá lọ agbára méjìlá ti ń gbé àyàmá mi àmàsálì kàpá oh, níbo ni mo bá dé lánàá ibi tó gbé rí tó gbé àyàmá mi orí ẹlẹ́kẹ̀ẹ́ bàkọ́ màá ṣe abẹ́lẹ̀ keje ni lẹ́ẹ̀kẹfà ni yàtọ̀ méjìlá ni òun ti ń gbé àyànmọ́ mi bọ́bá ti gbé àyànmọ́ mi òun tó burú rè bọ́bá jẹ́ ọ̀tá òun ló gbé àyànmọ́ mi ẹni ìyẹn ọmọ gbọ́ ìran rere ṣùgbọ́n wọn àní jọ́sẹ̀ torí wọ́n ti gbé àbúsẹ̀ rẹ̀ mi àṣẹjáde sí ọ ibi ògbérí tó gbé ayé rẹ̀ mi bọ́ọ̀ bá sàmì ó pọ̀ ayé rẹ̀ rẹ̀ àmàkévarú màkàbà ẹlẹ́ẹ̀keje obìnrin tí èèyàn bá pàdé láyé obìnrin tó bá pàdé ó lè gbé àyànmọ́ mi ọkùnrin tó bá pàdé ó lè gbé àyànmọ́ mi ẹgbẹ́gbẹ̀rún ọkùnrin táyé wọn ti ń dá tó padà wálẹ̀ ọwọ́ obìnrin ni wọ́n ṣubú sí ẹgbẹ́gbẹ̀rún obìnrin tíṣẹ́ wọn ti ń dá tó padà dàrú àwọn ọkùnrin kan bẹ àlè ń bẹ lára ara wọn tí wọ́n bá górí obìnrin nǹkan dàrú. àwọn obìnrin kan náà wà bí ọkùnrin bá górí wọn alágbára ni wọ́n tó bá ọba ti fi wọ́n sakọ wọ́n á jí o mọ̀ pé ayẹlẹ́ ní one million akẹ́bàrú àmàsà adaligerugege ayalimakaba obìnrin tí mo pàdé láyé tó gbé ayé mi mi ẹ̀kọ́ ayé mi lẹ̀ láìdé sọ fẹsẹ̀ sáàmù ni àbẹ̀wò báírò tó gbé dání láàárọ̀ ìbáyìí wò mí ọmọ gbà àgọ́ rí ọmọ mọ̀ kọ́ má kọ̀wé báyìí o máa pe méjèèjìlá fún ọwọ́ àtọkọ bá ọba ti rẹ́dì obìnrin tí mo pàdé tó gbé mẹ́mẹ́ kí ni mo ní kí wọ́n ṣe. Jésù pọ̀mí tilẹ̀ tó gbé mi mẹ́ ẹ pọ̀ mí. ẹ pọ̀ mí lẹ̀ obìnrin tí mo pàdé láyé tó gbé ayé mi ẹ pọ̀ ayé mi obìnrin àbá tó pàdé mi tó gbé mi mẹ́ ẹ pọ̀ mí lẹ̀ obìnrin àgbà tó pàdé mi tó gbé mi mẹ́ ìmàkábàdà yá ni màkábàdà wà màsáàlì no no no no. no àǹtí yẹn kèé ṣe ẹ̀mí lè yẹn kọ́kọ́ béèrè. holy spirit you ask holy spirit. kó tó béèrè agbára. before you ask for power. ẹ̀mí mímọ́. you ask holy spirit. tẹ́ẹ̀mí mímọ́ bá wọlé. once you see holy spirit. iná wọlé. fire will come in. ẹ̀yin ó gba agbára. after fire you see power. nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé after holy spirit. bí ẹ̀mí mímọ́ ò bá bà lé without holy spirit fall you. ẹ gbàgbára. you cannot be empowered. to ẹ̀mí mímọ́. holy spirit. bọ́ bá bà lé on you. fire will follow. agbára máa tẹ̀lé. will follow. bí agbára bá tẹ̀lé. one power follows. ẹ̀bùn ò ní struggle fẹ́ mọ́. you will not struggle for gifts. ẹ̀bùn máa wá lórí tagbára bá ti tẹ̀lé ó ti lè jago kọ́ ṣẹ́gun wọ́n á lè dúró níwájú rẹ mọ́ bí agbára bá ti tẹ̀lé wọ́n máa dá ọmọ lágbègbè wọ́n máa dá ọmọ láyé wọ́n máa dá ọmọ nílùú ìmọ̀ ṣé dàlíà tó máa dá àwọn àbẹ̀rẹ̀ yẹn nẹ́tíwọ̀kì yẹn ọ̀dà ògbé kọ́mẹ̀ntì yẹn jáde ṣùgbọ́n ní alẹ́ òní gbogbo òbẹ̀rẹ̀ yẹn ni màá sáré dáhùn ká tó wọnú àdúrà lọ màá fi bí ìṣẹ́jú mẹ́wàá dáhùn bí n bá ti wọlé láago méje màá gbó gbogbo àwọn kúẹ́sẹ̀ tẹ́ ń béèrè yẹn yẹn màá dáhùn gbogbo ẹ̀ léraléra bí n bá ti dáhùn á wọnú àdúrà lọ obìnrin òkòkò tí mo bá pàdé tó dá mi dúró iná olúwa o ọyá tú mi lẹ̀ obìnrin òkòkò tí mo bá pàdé tó dá ọ̀nà mi rú iná olúwa ọyá já mi lẹ̀ obìnrin òkòkò tí mo pàdé tó bá yé mi jà iná olúwa ọyá dá sí iná olúwa já mi gbà iná olúwa já mi gbà iná olúwa já mi gbà inú olúwa já mi gbà inú olúwa já mi gbà inú olúwa já mi gbà àkéègbè olúwa ọ̀dà kan sọ pé ní mọ̀jáwé mbẹ́ o ní ti ní kó wá ralẹ̀ one acre ó lóun láwa ti dàgbà jẹ́ nítorí ralẹ̀ fi bí lọ owó ni ò sí ni àbí kí ni ò sí àwa ti lówó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tó jẹ́ òtálíkà ní gbébẹ̀ yẹn wọ́n ní kí ló dé ó ní mo lówó ó ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ owó wà lóòótọ́ ṣùgbọ́n ó pàdé abàmì obìnrin ó ní a máa bọ́ ń ṣàwàdà pé ẹ̀yin ìwo ẹ̀wẹ́ lórí bẹ́ẹ̀dì ẹ̀ làgbà bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ kéré bàjẹ́ ẹ kéré olóńdòwò kéré ọlọ́lẹ̀ kéré o ní ọjọ́ kan lọ́wọ́ mi ọtí ọ ọba àṣàwàdà bẹ́ẹ̀ ó lọ́jọ́ yẹn ò kàn lu èkó òun wà níbi iṣẹ́ lọ́sàn-án lọ́ba lẹ́ẹ̀wẹ́ o ní ọ̀dà ajé á lọ ló má gbé jáde lọ ó kàn súnmọ́ lásán gorí ẹ̀ ẹ wo bí ẹ wo lẹ́bù tó ti wà àwọn tí ń náwó fún mèrègè nígbà kan wọn a máa náwó ṣeré lágbo wọn a máa wọn lówó wọn bí ọmọ méje wọn ní wọn kó gbọ́ ọmọ àbúrò ọmọ ìgbẹ́sọ́dọ̀ torí owó wà ṣùgbọ́n at the end of the day wọ́n ń padà lọ ṣe security níbi mask MTN. he was working as a security man at MTN mask. akevaya adaya makababa ẹni ọba pàdé láyé tó da ọ̀nà rẹ rú mo pe náà olúwa iná já ọgbà lọ́wọ́ ẹni ọgbà sẹ́ni MTN fún wọn ní ten thousand. the person was paying ten thousand. wọ́n wá pe àwọn ọmọ wọn pé mi ò ní lórí ọ̀fẹ́ àti nǹkan yín nílé ìwé mọ́ ẹ lọ wá iṣẹ́ kọ́ àwọn ọmọ wa ń kọ́ṣẹ́ ten thousand naira ẹni tó ti ná one million naira lágbo ó padà ten thousand oṣù mélòó ní èpè one million oṣù mélòó ní èsè one million so ìṣe bí lẹ́wù tí wọ́n já wá nìyẹn sá torí ọba àbàmì obìnrin pàdé mọ́ sọ tẹ́lẹ̀ obìnrin ẹ bà mí láàárọ̀ láti inú agbára omi láti yọ ọ lẹ́nu oh, talẹ̀ ni ó sàmì iná já ọgbà lọ́wọ́. Láńre o ti ń sùn o ọ̀rẹ́ tí ọmọbìnrin tí mò ń sọ fún ọ ó ní òjò ó ní àwọn tó jù ọ lọ ó ní mo bì wọ́n wó ó láwọn tó jù ọ lọ ó ní mo lè ka ìránṣẹ́ Ọlọ́run tó lé ní ogún nìbàdàn tó ti lo òkè tó jẹ́ pé òun lòún mú ọ wálẹ̀ ó ní bọ̀tí mọ́ màmá tẹ̀lé ọ kí n lè bì ọ wó ó ní mo tẹ̀lé ọ fọ́dún mẹ́rin ó ní gbogbo ọ̀nà èèyàn ni mo bá wá ó ní njọ́ bá múra rẹ wá ọjọ́ ń lọ máa change ojú ọjọ́ ń bá pọ́ìsì èso tí n bá ní dáàdì mo rà fún yín ọjọ́ ń lò ń pín tọrọ ó ní what is your problem I want to destroy you o ti fọdún mẹ́rin mi ṣòfò o ṣe é mú mo ní àánú ni o ẹ pẹ̀lẹ́ mà ẹ wá máa lọ ìwọ lọ máa jẹ pẹ́pẹ́ ìyá bá jòkúta omi ìyẹn lẹ́láìdé èmi tí mo ti mọ̀ pé wọ́n bá ti gbé dé ọlọ́run náà kàn fi hàn mí pé wọ́n ti jẹ́ tì ọ gbọ́dọ̀ jẹ́ o bọ́ ọ bá jẹ́ olóore lọ ni o àṣẹ jáde sí ọ ẹni ọ pàdé láyé tó pinnu àti dá ọ bọ́ ọ bá sàmì iná olúwa ó bọ́ọ̀lù wọn ìmọ̀ àṣà àdálẹ́ akábàrún màsà oh, oh, mo pe ọlọ́run àwọn oh, àpótẹ́lì mo rán jésù olúwa olúwa mo bá olúwa sọ̀rọ̀ ẹni ó pàdé láyé tó dá ìrìn àjò rẹ dúró ta lẹni tó sàmì iná olúwa ọjà ògbà lọ́wọ́ ọjà ògbà lọ́wọ́ láìdé tẹnumọ́ ọ̀gá tí mo pàdé tó dá ayé mi dúró olúwa já gbàdúrà kí ni mo gbé. ọ̀gá tí mo gbàdé tó gbé ayé mi mi olúwa já mi gbà kí mo ní kọ́ olúwa sọ. ẹgbẹ́ ọmọ sẹ́kọ́sẹ́ lábẹ́ ọ̀gá wọ́n á o màkàbà dàyà ni màkàbà bí a ṣe di alágbára náà la yìí gbogbo òbẹ̀rẹ̀ yẹn ni màá dá ńlá bá a ṣe di alágbára nìyẹn òun náà la bẹ̀rẹ̀ yìí àwọn èèwọ̀ tó lè mú ọmọ ìdàlágbára if you are in this platform tá a bá máa fi tú agbára tán tá a bá máa fi gbàdúrà débi kan tán o ò lè ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà pé mo fẹ́ lọ rí lágbájá ṣe ń lọ torí ìwọ gangan ó ti kún fún iná ó ti kódà kọ́ ọ jẹ́ ọmọ ẹ̀dọ́ ó ti gbóná ju pásítọ̀ rẹ lọ toró ti kún fún iná ohun tí platform yìí wà fún mi tòkí ọ̀pọ̀lọpọ̀ àṣírí lọ́mọ ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìran ló sì máa gbọ́ ìmàṣẹ́ẹ̀kẹ́ ah. pa ọ̀gá wo ni mo pè é ọ̀gá tí mo pàdé tó gbé ayé mẹ́mẹ́ olúwa já gbà ẹgbẹ́ ẹgbẹ̀rún kọ́sẹ́ lábẹ́ ọ̀gá ọ̀gá tẹ̀ wọ́n mọ́lẹ̀ kò jẹ́ wọn lọ ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn gba bẹ́ẹ̀ èèyàn kọjá ẹni ọgbà bẹ́ẹ̀ kọjá mú un lẹ̀ ó ní ọ̀lọ́ọ̀bì kankan kò sí lọ́ọ̀bì kankan lóòótọ́ ó ní òsì tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n mẹ́wàá ti ń ṣẹlẹ̀ báyìí àṣẹjáde àbàmì ọ̀gá tó pàdé ayamake baruama tó gbé ayé rẹ̀ mẹ́ bọ́ọ̀ bá sàmì mo pé ìpè ọlọ́run àwọn àpòtẹ́ẹ̀lì ọjà ògbà lọ́wọ́ rẹ̀ ìkábàrú àmásádálì àkábàrú kẹta èdúyàlí àkábàrú màsáàdà gbogbo ọ̀gá òǹkọ́ lọ́fẹ́ ìtẹ̀síwájú ọmọọṣẹ́ òbí mo sọ tẹ́lẹ̀ ọ̀gá àbàmì tó pàdé láyé tó gbé ọmọ tí ọ̀já yé rí ó dìde ayá màsáàdà oh, èdú èké yá màsáàdà oh, ẹrú máa kàbàrú à oh, èdúgẹrúgẹgẹ yá àdàmásàyà ní kàbà bó o bá sàmì ìdà bínú olúwa ó kọlù wọ́n lónìí ẹ̀yin ọ̀gá tẹ́ ẹ gbé mi mì ẹ pọ̀ mí lẹ̀ akaba ma yali akabaru ama sadali akabaru gidali ma akabaru ama ọ̀gá tó gbé mi mi ẹ pọ̀ mí lẹ̀ ọ̀gá tó gbé mi mi ẹ pọ̀ mí lẹ̀ ọ̀gá tó gbé mi mi ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ mí lẹ̀ ẹ̀pọ̀ mi lẹ̀ ẹ̀pọ̀ mi lẹ̀ ẹ̀pọ̀ mi lẹ̀ ẹ̀pọ̀ mi lẹ̀ ẹ̀pọ̀ mi lẹ̀ ẹ̀pọ̀ mi lẹ̀ ẹ̀pọ̀ mi lẹ̀ àṣẹ́gàyà sẹ́mẹ̀jọ ọmọ sọ̀hún ẹlẹ́kẹsàn-án ìránṣẹ́ ọlọ́run òkùnkùn tí mo pàdé láyé tó dá mi dúró iná já mi gbà lọ́wọ́ ẹ̀ ooo ṣé tí mo sọ yí ọ ni ìránṣẹ́ ọlọ́run òkùnkùn tí mo pàdé láyé tó fi èkó pè já mi dúró iná olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀ agbára olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀ ìránṣẹ́ òkùnkùn tó pera rẹ̀ níránṣẹ́ ọlọ́run tí mo pàdé láyé tó dá mi dúró tó ṣépè fún mi tó lo kándù tó lo bíbélì tó lo pẹpẹ tó lo gbólò tó lo àfọ̀ṣẹ tó lo olúgbò tó lo eyín òkè tó lo ẹgbẹ́ mèrè tó lu ẹgbẹ́ àjẹ́ tó lu ògbóni tó lu agbára òkùnkùn tó lu awọpá tó lu ọmọjẹ̀mọ́ tó lu ìmùlẹ̀ tó lu òróró láti dá mi dúró iná ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ẹ̀ iná ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ẹ̀ iná ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ẹ̀ iná ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ẹ̀ iná ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ẹ̀ iná ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ẹ̀ iná ẹ̀mí mímọ́ já mi gbà lọ́wọ́ ẹ̀ iná ẹ̀mí ẹ̀mí mímọ́ jáde

ìwọ ló tó gbé bẹ́ẹ̀ pé a máa gbé àyàn mọ́ mi mo ṣàlàyé fún ọ pé wọ́n invite mi wá sí ìjọ kan wọ́n ní kí n wá ṣe program níbẹ̀ mo wá lọ bẹ̀ lọ ṣe program mo débẹ̀ mo ṣe program ọlọ́run ní kí n wò kí n mọ kí n àwọn tí mò ń wò yìí wọ́n múra mi ń wọ́n ní ṣe program ọ̀sẹ̀ kan mo lé mi ò ṣe program ọ̀sẹ̀ kan mo ní mi sí ọlọ́sẹ̀ kan wọ́n ní kí ló dé mo ní rárá èmi è sọ ọlọ́sẹ̀ kan èmi ò lè sọ ọlọ́sẹ̀ kan o kàn fún mi ní ọjọ́ péréte wọ́n lọ́jọ́ mẹ́ta wọ́n ní ọ̀rá o ọlọ́jọ́ mẹ́rin ni kí n ṣe wọ́n lọ́jọ́ mẹ́ta mo lè ṣe wọ́n sá àtàkù èmi náà yarí mo lé bèbí mo fẹ́ ṣe program mi ò sọ lọ́jọ́ mẹ́rin ọdọ̀ ọjọ́ méjì màá sí wọ́n bá ń bẹ̀ mí mo agree láti fọjọ́ mẹ́ta masali akap pada liakada. Oh yes, oh yes. sàmì. Can somebody say amen? Pẹ́pẹ́ àbàmì. That mysterious altar. Tí wọ́n ti rọ́ lágbára láti gbé ọmọ. There is a power to swallow you. Tóògùn tí wọ́n mọ̀. Táyé rẹ̀ fi dúró. Amasada yakapa. Oh, oh, Bó o bá sàmì, iná gba ògo rẹ̀ wọ̀. Oh, Èló wọn lò fún ọ ìwọ. Hmm. Eh. Two hundred and fifty naira two hundred and thirty naira. two kó eh, fún ọ lórí pẹpẹ ìrẹsì ọlọ́run sí ìrẹsì ọlọ́run láti di ọ̀nà ìmàsáàkì àvàrúwà màsáàdà níta ń pè ní èèyàn nìyẹn mm. pẹpẹ pẹpẹ kí là ń pè ní pẹpẹ láìdé báyà ká tú pẹpẹ lálẹ́ ká máa sọ nípa pẹpẹ bí n bá ti sọ ìbéèrè táwọn èèyàn béèrè ní àárọ̀ ìtàn mm. ká bọ́ sórí pẹpẹ ká sọ nípa agbára pẹpẹ mm. àti mọ́jàmọ́ ti bẹ lórí pẹpẹ tó so jẹ́ n kúrò lórí pẹpẹ yẹn jẹ́ n kúrò lórí ẹ̀ bọ́ba di alẹ́ torí ti ń bẹ níbẹ̀ yẹn ó le ju tó ń sọ yẹn lọ gba ẹlẹ́ẹ̀kẹsàn-án ìjọ abàmì tí mo wọ̀ ìjọ lẹ́lòmíì dé ni nǹkan bàjẹ́ o akábàrú àmàsáàdà tó gbé ayé mi mi iná gbé mi jáde bẹ́ẹ̀ máa sá àkàbà ìmọ̀ kábàrú àmà ìjọ abàmì tí mo tó gbé ayé mi mi iná olúwa gbé mi jáde iná olúwa gbé mi jáde iná olúwa gbé mi jáde iná olúwa gbé mi jáde gbé mi jáde yẹ ń lọ sórí ìkẹwàá ilé àbàmì tí mò ń gbé ó láìdé tó nílé ìbọ̀ ọ̀bà bínú gbà nǹkan ti ṣe ọ̀tá rẹ nù so nǹkan ti ṣe ọ̀tá rẹ ògùn bá ìwọ̀nù ògùn bá ọ̀tá rẹ ògùn bá ọ àbẹ̀wò hmm. eh, ni kọ́ bọ́ta rẹ ogun ọbọ̀ta rẹ kó ogun ọba wọ màsáálí kapa. torí ilé mo gbé ilé kan nígbà tó lúwa ní mọ̀ bọ̀ àbàdàn mo lọ gba ilé yẹn amasada yakaba oh, ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́nìkan ilé àbàmì tó gbé ọmọ báyìí lolúwa sọ mo lo iná olódùmarè ẹni sàmì iná já ọgbà níbẹ̀ o mo gbé ilé kan nígbà tí mo dé bàdàn ìgbà mo débẹ̀ olúwa ní kí n wọlé yìí o ire kì í wọbẹ̀ o kò sí ẹni ó lè ṣèlérí fún mi o ire ò gbọ́dọ̀ mo wá ní kí ló dé ó ní ẹni tó nílé yìí ó ló ní májẹ̀mú torí àjẹ́ ni ó ló wá parí iṣẹ́ eléyìí sínú omi ó ní gbogbo ẹni bá ti mu nínú omi yìí ó ní bó ṣe wù kó rìn nínú ọjọ́ òfo ló máa mú o omi yìí ni gbogbo àdúgbò ń pọn aago márùn ni ó sílẹ̀kùn á pe àwọn ènìyàn ẹ wá pọn mi o omi ti wà ńlẹ̀ gbogbo ẹni tí ń lọ pọn mi wọ́n mọ̀ pé á àsìkí àwọn ní tọ̀nà sínú kànga ọlọ́run kéde kí n ṣe ṣé màá tó máa wálé mi ni ó ní kí n lọ orí òkè kan orí òkè babalọ́lá ó ní kí n lọ sa òkúta bọ́ bá di òru gànjọ́ láago kan kí n sọ òkò sínú omi òkúta márùn-ún yẹn kí n dànù omi gẹ́gẹ́ bí ti dábìdì sà bí n bá ti dànù omi tán kí n gbé ìfami lóru kí n máa fami wọ́n máa jáde sí mi mo lórí òkè yẹn mo sa òkúta mo kó sínú omi bí mo ṣe sọkàn kànga sí bùkà sínú omi ìfami sínú omi tí mo fẹ́ fami màmá yẹn jáde wọ́n ní no o ò lè fami mo ní kí ló dé àlùjẹ̀nú àdúgbò yìí aago méje alẹ́ sáago mẹ́fà àárọ̀ wọn ìfami ládùúgbò yìí mo ní Táíwò ló kọ mi mo tún jẹ́ ebẹ́ẹ̀lì òjó ni bàbá mi àjọkẹ́ ni ìyá mi ẹ pé àjànú ẹ sọ fún pé kó dì pẹ̀lú mi Jerubáàlì ó ní wọ́n pe Gídíọ́nì nígbò ó borí àlùjànú ẹ bá ń pe àlùjànú ẹni ó dì pẹ̀lú mi èmi ní ọ̀bàjà kọ̀kẹ́ ẹ̀yìn mo máa pọn omi ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́nìkan ilé àbàmì tó gbé tó gbé ayé rẹ mi tó ń gbogbo tó ní fi mo pe ní olúwa ẹni sàmí iná gbé ọ jáde nínú àmà sàdá bóyá wòmí torí bá a ṣe fẹ́ sọ nílé yìí òye mi. Mm. ilé tí ń gbére mi mm. tí ọ̀pọ̀ ire lẹ̀ ọlọ́run ní kí mo bá gbàdúrà yẹn ojú ẹsẹ̀ láàrin oṣù mẹ́ta mọ́tò mẹ́ta ni mo kó wọlé hmm. hmm. gba mọ́tò wọlé ni landlord ni ọ̀gá bá bẹ̀rẹ̀ wẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ọba di ìjà jojúmọ́ níjọ́ tí n bá ti gbàdúrà tí n bá ti pe iná olúwa màá kàn jáde ni màá ní mo fẹ́ kí yín alo ò lè kí mi ò lè kí mi wèrè pásítọ̀ eléyìí mo ti ń gba pásítọ̀ létí pẹ́tẹ́lẹ́ ìyàtọ̀ bẹ́ẹ̀mi náà ṣe di ọ̀gá mi náà bá di landlord nínú ilé mo bá di landlord mo bá ní ẹ̀ẹ́sánwó náà àwọn nẹ́pà máa já náà yín wọ́n ní kí wọ́n jà mọ́nọ́dà kan fún yín náà lò wọ́n ní láńgbẹ̀ tí wọ́n jà bàbá ẹ jẹ́ wọ́n jà ní tẹ́ ẹ bá ṣe náà lọ́dà mi bá di láńlọ́ọ̀dù làwọn bá di tẹ́nàntì hmm. àwọn tí wọ́n ń sá fóònù wọ́n bá ń bẹ̀ mí ẹ jọ ẹ jáde ńlẹ̀ mo ti sì yàn gbá ẹ máa ń lọ mo ní ìlọbì kan mo ní mo tó fẹ́ lọ́dún méje sí ah! ó ní yóò pa mí ilé yóò pa mí o wọ́n bá lọ bí àwọn pásítọ̀ pásítọ̀ wọ́n bẹ̀ mí ni mo ní mo ní ń lọ mo ní Mario ni mí mi wọ́n lọ bá àwọn pásítọ̀ pásítọ̀ àwọn pastor. pásítọ̀ wọ́n pè mí wọ́n ní ẹ má pa yóò yà ẹ kò lé mọ wá ní mo ti gbọ́ mo ń ronú sí i lọ́wọ́ wọ́n ní màá dá owó ọdún mẹ́ta padà àní ọmọ lọ àṣẹjáde agbára tí ọ̀sán ń rí ti gbọ̀n jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bọ́ ọ bá sàmì ó bọ́ọ̀lù ayé rẹ̀ láàárọ̀ àkàyà màsáàdà ìmàsáró ayé rẹ gba àlàáfíà mo gbàdúrà fún àlàáfíà gbígbé ayé rẹ gba àlàáfíà ilé àbàmì tí mo gbé tó gbé ayé mi mi ẹ kọ ayé mi ẹ wá wòye àwọn tó ti gbélé yẹn tó wò wọn sọnù bẹ torí wọn sì lẹgbẹ ẹ wòye ní ọ̀pọ̀ mi ládùúgbò tó ṣògbòdò ayé masadali àkàmà àní ọ̀dà lágbára ayé àbàmìláwà wọ́n ń dá ológo lóró oh ológo ń gbọ́nà ògo ìran ògo ọ̀sẹ̀ oh, wọ́n ti gba ògo lọ́wọ́ ọmọ ológo alágbára dàbí aláìlágbára ìrìn àjò àyànmọ́dìrìn àjò ogun alágbára wa kígbe kò sẹ́ni tó gbóhùn rẹ̀ lókè ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́nìkan báyìí lolúwa sọ ilé àbàmì wò tó gbé tọ́dọ̀ dúró mo pe náà olúwa bọ́ ọ bá sàmì iná gbé ọ jáde níbẹ̀ agbègbè lẹ́lòmíì wọ̀ sáà wọ bẹ́ẹ̀ má báyìí ní ìfẹ́ ilé abàmì tó gbé ògo mi. the messiah that swallow my àwọn ẹ̀gbọ́n tí ń bẹ níwájú mi tí ó dìde. brothers that tí wọ́n lé mi náà ò ní dìde. and they I never arrive. ọlọ́run fọ̀rọ̀ mi rú wọn lójú. tí wọ́n gbé àyànmọ́ mi. ẹ já mi gbà. ẹ já mi gbà. ẹ já mi gbà. ẹ já mi gbà. ẹ já mi gbà. bàbá mi. ẹ mi gbà. ẹ mi gbà ẹja mi gbà ẹja mi gbà ẹja mi gbà ẹja mi gbà ẹja mi gbà ẹja mi gbà ẹja mi gbà ọ̀gá o nílò àdúrà ọmọ mẹ́sàn-án ni ìyá rẹ̀ bí ìwọ nìkan ló dìde ìwọ tó ń lọ lókè dòdòdò yìí gbàdúrà àwọn mẹ́jọ yòókù náà lógo agbára dá wọn dúró ó ṣeé ṣe kọ́wọ́ tó dá dúró ọmọ ìdọ́dẹ tiẹ̀ náà ìwọ dẹ̀ ti di kàńdá pé mo dìde mo dìde nù ọ̀gá òpin gbogbo ní bíbélì wà áfà is about the latter. Kò ní interest nínú bẹ̀rẹ̀. in the beginning. Kí òpin rẹ̀ ó lè bá a It is compulsory for you to pray so that you will move forward. Agbára tó dá mẹ́jọ dúró fi ní dá o dúró. Àṣẹjáde májẹ̀mú ti ń dá wọn dúró nílé yín. Ẹni sàmí májẹ̀mú yẹn bàjẹ́ lórí ẹ̀ mo gbàdúrà o love onílọ́jọ́ bí ẹ ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run kò fi tẹ́ ọlọ́run àánú la dórí ẹ̀ báyìí láìdé lálàánú kan ìwọ wo kọrin àánú kan náà. Bàbá aláàánú. Orin eléyìí tó ọmọ ẹ̀kọ́ ojoojúmọ́ náà nù. Kọ̀mí. Jésù aláàánú. Kọ̀mí kọ̀mí àánú mi àánú ni mo béèrè o àánú ni mo béèrè àánú ni mo béèrè o àánú ni mo béèrè akọrin ògo àwíjàre bàbá kan o ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ máa ń dùn mí ni sá lórí àánú náà lọ́kọ̀ yìí Jésù aláàánú. tó o lè kọ mẹ́rin bánú rẹ̀ bá ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ta ló lè dá ọ lẹ́jọ́. wọ́n ì dá lẹ́jọ́. bánú rẹ̀ bá ń sọ̀rọ̀. bọ́bá bí ó dénú. ta ló lè dá ọ lẹ́jọ́. wòmí wọ́n ì dá lẹ́bi. jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀. àní kó sọ̀rọ̀ lórí ayé mi láàárọ̀ yìí. káyé ó lè mọ̀ pé mi náà ráyé wá. máa sá dálé àtàpà tó o lè rí méjì sí. jẹ́ ráàánú gbà o bàbá jẹ́ kí n ráàánú gbà o. ṣé tírẹ́bù rè mo máa ṣe mi ò máa ṣe torí pé mo gòkè yìí wá jẹ́ ráàánú gbà. kọ́rin kan sí jẹ́ ránu gbà o bàbá jẹ́ ránu gbà o. àánú mi ni ó ṣe o àánú mi ni ó ṣe àánú mi ni ó ṣe o àánú mi ni ó ṣe ó sàmọ̀ pé mi ò lẹ́nìkan àánú mi ni ó ṣe. Eh, àánú mi ni ó ṣe o àánú mi ni ó ṣe. àánú mi ni ó ṣe o àánú mi ni ó ṣe. ó sàmọ̀ pé mi ò lẹ́nìkan àánú mi ni ó ṣe wá jẹ́ kánú rẹ̀ bẹ̀rẹ̀ lórí mi jẹ́ kánú rẹ̀ bẹ̀rẹ̀ lórí mi èmi aláìlènìyàn èmi aláìlẹ́nìkankan jẹ́ kánú rẹ̀ bẹ̀rẹ̀ lórí mi àkàyálì màkàbà kíkẹ́ lọ́mọ àlàáfíà pípé kó wo àgọ́ màmá rẹ̀ àmàkàbà dàyálì màkàbà ìmàsúdà yà màsàdà. Oh, àánú là ń sọ nípa ẹ̀. kì í ṣe qualification. àánú là ń sọ nípa ẹ̀. kì í ṣe bó o ṣe màyà. ọlọ́run jáàánú oh, mi ó ṣe ọ́. ayé akapa masálí akapa ìmàṣẹ́dà yálì kaba oh, ó ní nígbà tí Jésù rí ọ mọ̀ pé ọpẹ́ tó ti wà níbẹ̀ àánú rẹ̀ ṣe ó ti pẹ́ tí mo ti wà lójú kan bàbá jáàánú mi ó ṣe ọ́ bàbá jáàánú mi ó ṣe ọ́ bàbá jáàánú mi ó ṣe ọ́ bàbá jáàánú mi ó ṣe ọ́ bàbá jáàánú mi ó ṣe ọ́ bàbá jáàánú mi ó ṣe ọ́ wo mi o Rome nine nine ọ̀rọ̀ lérí ni èyí máa sálí àkàpà bá ń sí yára bá ń sí àánú là ń sọ nípa ẹ̀ when there is mercy everything we ready. bí àánú bá ti dé gbogbo nǹkan máa ṣe tán oh, masali kàbàdá yàlí màkàbà olúwa tó sì wá rí àánú gbà bí àánú bá ti dé gbogbo nǹkan máa ṣe tán bàbá mi jáàánú mi ó sí ọ ọ̀rọ̀ lérí leléyìí níwòyí àmọ́dún màá wá Sárà ó bímọ kan kéèsè èyí nìkan Rèbékà pẹ̀lú lóyún fẹ́ nìkan ní Ísákì bàbá wa àti ìbí àkàyálí màkàbà wọn àti ìṣerere àbí búburú kí ìpinnu ọlọ́run nípa àtàyànfi ó lè dúró kì í ṣe nípa tiṣẹ́ bí kò ṣe tẹni tí ń pè ní a ti sọ pé ẹ̀gbọ́n ni ó máa sin àbúrò gẹ́gẹ́ bá a ti kọ́ pé Jákọ́bù ni mo fẹ́ràn kí ló dé ìsọ̀ ó rẹ̀ ìwọ ló dáa kò sì tí ì dáyé hmm. tá a ní bọ́ yẹsẹ̀ lọ́pọ̀ hmm. bàbá mi dáànú mi ó sí ọ Abímbọ́lá ààbò dájú lórí ẹ̀ Kẹ́hìndé ibi ò ní bá ọ tọmọtọmọ bàbá dáànú mi ó sí ọ tó rà kọ́ pé. Hmm. tó rà kọ́ pé ìyá àti wọ́n ṣàánú fún ẹni tí ah, wọ́n ṣàánú fún. èmi ó ṣàánú fún ẹni tẹ́mi ó ṣàánú fún. èmi ó sì ṣe ìyọ́nú fún ẹni tẹ́mi ó ṣe. màá yọ́nú sẹ́ni tí màá yọ́nú sí. bẹ́ẹ̀ ni kì í ṣe tẹni tí ń fẹ́. tẹni tí ń sáré kọ́. tọ́lọ́n ti ń ṣàánú. torí wọ́n wí fún bó ṣe pé nínú màsàmàkàbà màkẹ́ bàrúwà màsàdàlíkàbà èmi ó ṣàánú fẹ́ni tí màá ṣàánú fún màá yọ́nú sẹ́ni tí màá yọ́nú sí ẹnìkan sàmì ó ń sàánú fẹ́ni tó wù ẹni tó wù yóò sì mú lọ́kàn lé bàbá mi mo ti pẹ́ tó jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ jáàánú mi ó sí ọ. Baba mi mama màmá mi jìyà gan kò yẹ èmi ọmọ ó tún jẹ olórí Fọlákẹ́ ọfà ọ̀tá kọ́ bàjẹ́ lórí ẹ̀ ah, yàmá kàbà dúpẹ́ àánú olúwa kọ́ wá ilé rẹ rí àmàsáàdà ní kàpá kò yẹ kémi ọmọ ó tó jẹ kò yẹ èmi ọmọ ó tún jẹ torí pé bàbá mi jìyà màmá mi jìyà gan kò yẹ èmi ọmọ ó tún jẹ àṣẹ jáde omi o báànú ọba dìde ogun lè fi ọjọ́ orí èèyàn ṣòfò ah, kéèyàn wáyé bẹ́ẹ̀ kó sì padà bẹ́ẹ̀ ṣùgbọ́n báànú bá dé ó máa mú ohun tí ò ṣeé ṣe jáde ogun fẹ́ parí ayé Sẹ́rà a chẹ́ǹjì orúkọ rẹ̀ ṣùgbọ́gbò rẹ̀ ò chẹ́ǹjì àwọn ah, kan ló chẹ́ǹjì ogun ọ̀yàtọ̀ ó chẹ́ǹjì ó ti di kìrìsìtẹ́nì ọlọ́pàá àrò orúkọ orúkọ rẹ ló change ogun tó ń já ọ̀yà tó ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́nìkan ibi ogun ká ọmọ tó fún ọmọ oh bọ́ ọ bá sàmì àánú gbé ọ jáde níbẹ̀ bórúkọ bá change bí ogun bí ogun ọba ti pààrọ̀ ogun mm. sì wà ń bẹ ẹ̀sìn máa increase wọ́n á ní gbọ́ wá pààrọ̀ ọkọ̀ kí ló wá tí ìmú jáde látijọ́ o ti change ọkọ̀ kí ni 2D rẹ ohun tí ayé fẹ́ mọ̀ ni ìtọ́ ọ̀dà ẹ jẹ́ ìránṣẹ́ṣẹ́ nìkan báyìí lolúwa sọ ẹni tó pè mí ni mo pè ẹni tó lò mí ni mo rán mo pé ìpè ọlọ́run àwọn àpòstélì ẹni sàmì lọ lónìí ogun tó ń jà tó jí ọ dàbí ìgbà pé kò sáànú mọ́ láyé àánú ti ń ṣògo lórí ìdájọ́ oh bó o bá sàmí wọ́n gbé ogun rẹ mi o máa sá dàlí kàpá àyálí àkàbàrú máa sá dà àánú là ń sọ nípa ẹ̀ bọ́lá ń bá dé pẹ̀lú àánú ó dé nìyẹn o ó ní àwọn kan lọ ṣiṣẹ́ láàárọ̀ wọ́n débi iṣẹ́ láàárọ̀ ó bi wọ́n léèrè èló lẹ fẹ́ gbà wọ́n lè gbà one thousand dollar one thousand dollar ó lè gbà ẹ lọ́ mọ̀ ṣiṣẹ́ nú oko wọ́n ṣiṣẹ́ nú oko látàárọ̀ wọ́n ṣiṣẹ́ títí di ìrọ̀lẹ́ nígbà odi ọ̀sán láago méjìlá ó rí àwọn kan tí ń rìn kì ó ní ẹ wá ẹ lọ bí iṣẹ́ ni wọ́n ní òṣìṣẹ́ ńlẹ̀ ni ó ní ẹ lọ ṣiṣẹ́ ó láwọn kan ti wà ń bẹ̀ láago méje one thousand agreement wa màá fẹ́ yín náà one thousand ẹ lọ ṣiṣẹ́ àwọn aláago méje wọ́n ti làágùn fún wákàtí márùn-ún nígbà ó da aago mẹ́rin aago márùn-ún ni wọ́n kílòsì ó ráwọn kan tí ń rìn kí ẹ̀yin ọ̀ lọ́ọ́ bí iṣẹ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni kí ni ò jẹ́ iṣẹ́ wọ́n láàrin iṣẹ́ ni ẹ lọ nú oko ó kú one hour tí wọ́n kílòsì ẹ lọ ṣiṣẹ́ wọ́n bá dénú oko nígbà àwọn dénú oko wọ́n ṣiṣẹ́ o wọ́n ṣiṣẹ́ o nígbà àwọn kílòsì tó dé ọba ló ń fẹ́ fún ẹ lówó nígbò ló ń fẹ́ fún ẹ lówó ọba fún àwọn tó dé ìrọ̀lẹ́ one thousand dollar àwọn tó wá lọ́sàn-án one thousand dollar àwọn tó wá láàárọ̀ one thousand dollar àwọn aláàárọ̀ bá yarí pé láyéláyé ẹ má bá wa sọ tí ò ṣe kí ló dé tẹ́ ẹ fáwa lówó gidi ẹ owó tẹ́ ẹ fún wo tó iye tẹ́ ẹ fáwọn tó wọ ọṣẹ́ ní aago mẹ́rin lẹ́ fáwọn tó wọ ọṣẹ́ látàárọ̀ ó ní ṣe bẹ́ẹ̀ mi mo lówó mi ṣé kò wá yẹ kí n ṣe náwó mi bó ṣe wù mí sí ẹ̀yin lẹ́ẹ̀kọ́ mi bí ṣe náwó mi ni ṣé bí agirímẹ́ǹtì tí mo bá yín ṣe ni mo fún yín tó bó ṣe wù mí mo náwó mi ìyẹn ni pé a máa ṣàánú fẹ́ni tó wù oh ẹnìkan wà ń bí ọ̀sàmí láàárọ̀ yìí àánú olúwa wọnú ayé rẹ̀ èkìyàmà sádàlì kàpá mo pe màlẹ́kà tí ń jí àánú ẹnìkan sàmì áńgẹ́lì tí ń jí àánú ó fi àánú gbé ọ dìde akava màyàmà sálì kàpá ìdáàmà sádàlì àkàbà pírítì ayé rẹ̀ rí àánú gbà mo pín ogún ọ̀run tí ń jí àánú mo pín ogún ọ̀run tí ń jí àánú mo pín ogún ọ̀run tí ń jí Mo, gbogbo ẹ̀yin tí ò yé yín mọ́ tẹ́ ẹ wà ní koríta kò yé yín mọ́ ayémá sàdá ìlúgẹrú egegedua áńgẹ́lì àánú ó gbé yín dìde kò sí iye ọjọ́ tẹ̀yàn pé tí ọkọ̀ ní báyìí fún rere báà ló bá dé ọmọ tó olóòlè bímọ Obi, bá àná bá dé ìwọ lọ kójú orí ẹ tó lóòlè lọkọ mọ ọkọ wà nílẹ̀ àánú ni ò tí ì dé bá àná bá dé ìwé tó lóòlè kà yìí ọkàn báànú bá dé iṣẹ́ tó ń lé tó ní wọn ò lè gbà ọ́ wọ́n máa mú ọ ìwọ kọ́ ló máa píà àánú ló máa píà báànú bá ti àpíà ìwọ ò ní pírọ́blẹ́mù àánú ni ó sọ̀rọ̀ ìwọ kọ́ ló sọ̀rọ̀ àánú ni ó ṣiṣẹ́ ìwọ kọ́ ni ó ṣiṣẹ́ eh? àánú ni ó rìnrìn àjò ọ̀kan ìwọ ó jẹ́ ọ̀kan ọlọ́fẹ́ máa fagídí ṣe àánú lọ́kẹ́ kọ̀ọ̀kan ọ́ mọ̀ràn àṣẹ àánú ẹnìkan wà bí tó sàmì aṣọ àánú olúwa gbé wọ̀ ọ́ ayé rẹ̀ rí àánú gbà mo súre adama sayali akapa ẹdúdú gẹrú gẹgẹ ya adali makeru ada ẹdú ayama sadali kapa adari egeru mekeba ada ayama sadali gerua ẹdú amakabaru kada ayama sadali keru gedua ẹdú ya ama àánú wọnú ayé rẹ lọ àánú wọnú ayé rẹ lọ àánú wọnú ayé rẹ lọ gbogbo ẹ̀yin tọ́nà dímọ́ báyìí lolúwa sọ ẹni sàmì àánú la ọ̀nà fún ọ àánú la ọ̀nà fún ọ àánú la ọ̀nà fún ọ àánú la ọ̀nà fún ọ àánú la ọ̀nà fún ọ àánú la ọ̀nà fún ọ àánú la ọ̀nà fún ọ gbogbo ilẹ̀kùn táyé fi gbólóǹtì mo lo àánú tó o bá sàmì àánú sí níwájú rẹ ẹ̀yin tẹ́ ẹ rò pé ọjọ́ ti lọ àánú ra ìgbà rẹ padà àánú ra ìgbà rẹ padà àánú ra ìgbà rẹ padà ohun tó ló ti kọjá lọ mo bá Jésù sọ̀rọ̀ tó o bá sàmì àánú ṣàwárí ẹ̀kọ́ lẹ́tà ayọ̀ yẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ ìjọba no àánú fàyà ìjọba kò ṣeé ṣe àánú fàyà torí àkọ́ pé àfà náà yà pẹ́rẹpẹ́rẹ sínú máa ní ìyọra ńlá gbogbo ìjọba náà àánú fà wọ́n yà àánú fà wọ́n yà ẹ̀yin tẹ́ ń ṣàìsàn àánú mú ọ lára dá àánú Jésù kó mú ọ lára dá àánú Jésù kó mú ọ lára dá àánú Jésù kó mú ọ lára dá ẹ̀rí dé dé gbogbo ẹ̀yin ọ̀la mẹ́mbà Jésù bò yín dájú lórí yín Jésù o ẹ̀jẹ̀ Jésù bò yín o ẹ̀jẹ̀ Jésù o ẹ lọ rí ògo gbogbo ẹ̀yin tí ọlọ́run ń lò ten partner pẹ̀lú ìpè yìí ọ̀nà ò dí yín ọ̀nà ọ̀nà ò ní dímọ̀ yín ọ̀nà ò ní dímọ̀ yín ọ̀nà ò ní dímọ̀ yín ọlọ́run nínú agbára rẹ̀ yóò yà yín lẹ́nu ẹ̀mí mímọ́ yà yín lẹ́nu ẹ̀mí mímọ́ yà yín lẹ́nu ní ti ojú rere ẹ rí ojú rere ọlọ́run ní ti àánú ẹ rí àánú ọlọ́run ní ti ọwọ́ rere ẹ rí ọwọ́ rere ọlọ́run ojú ò tì yín ọ̀tá ò yọ̀ yín ẹ ṣe rere ẹ ṣe rere ẹ tayọ bẹ́ẹ̀ ni yóò rí ikú ò ní pa o àìsàn ò ní ṣe ló máa rí ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ògo forúkọ olúwa pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh five zero two seven five seven seven nine fifty twenty seven fifty seven seventy nine tó bá oni o adua. ẹ̀bì o lè send ẹ̀ through whatsapp number number yẹn náà ni wà á send ẹ̀ sí tó bá jẹ́ o ní kankan tọ́lọ̀ ń fi sí ọlọ́kan bóyá láti ṣe fún program yẹn láti ṣe fún ìpè o lè send ẹ̀ o lè send message torí whatsapp number wọ́n máa reply rẹ tàbí message torí phone number yẹn wọ́n máa reply rẹ Adua rẹ ti gbà ikú ò ní pa ọ́ àìsàn ò ní sí ọ ààbò dájú lórí ẹ ẹni tó ń pa ọmọ kì í sùn o ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn májẹ̀mú ọ̀tá kò ní ṣẹ lórí ẹ mo kí gbogbo yín kú àdúrà ẹ jèrè Ọlọ́run ẹ jèrè àdúrà ẹ jèrè Ọlọ́run ẹ jèrè àdúrà ẹ jèrè Ọlọ́run ẹ jèrè àdúrà á pàdé láagogo méje ní alẹ́ òní you are blessed in Jesus name yóò dára fún yín màá dá àwọn ìbéèrè yín ẹ ní alẹ́ òní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run yóò sì dára fún yín.